èèyàn sí kìnìún sọ̀rọ̀ pé èèyàn sí kìnìún kò sí ìbájókòó ìbára ẹni nájú ìfikùnlukùn ìfọ̀rọ̀wérọ̀ láàrin ìwà àti tani gánà rí ìwà àti kìnìún gbà títí pé di mọ́ ṣùgbọ́n èèyàn sí èèyàn mìíràn ọ̀nù ni fà mí ìyẹn bá nájú bá kò ní máa rí yẹn ta eléyìí eléyìí tí àwọn olùmọ̀ nípa ìbáṣepọ̀ ọmọ èèyàn tó ṣe pé wọ́n pa òwe tí wọ́n pa ulama al-ijtima' àwọn olùmọ̀ tó ṣe pé wọ́n mọ̀ nípa ìbágbépọ̀ wọ́n pa lówe pé al-insanu madaniyyun bi tab'i al èèyàn dídá tọ́lọ̀ ń dá ni pé kì í dá wà. dídá tọ́lọ̀ ń dá yẹn ni pé kì í dá wà ẹ̀yìn ò lè dá sí i kọ́nà tó ṣe pé èèyàn kan ènìyàn wọ́ tó ṣe pé ìfẹ́ yẹn ṣe ọkàn máa ni ọ̀fẹ́ ríra rẹ níwọ̀n nìkan kò sí tàbí ṣùgbọ́n àwọn ò lè sílé ayé táwa wà nù rẹ̀ ikọ̀ mọ́ bá yẹn sí. lọ́nà kan àbọ̀nà mi ọba wọ̀ sí ọba àkànjúmọ́ kọ̀ ọba yẹn sí wọn bùkátà rẹ ọwọ ẹlòmíì lọ́wọ́ ìwọ lè lówó rẹ náà fún ọ tó àwọn ni wọn mú bọ́ọ̀nù lé ókè ni wọn tó bá mú lé ti bá yàn sí náà bí wọn lọ bá ti lọ bá wọn bí táwọn ti bá wọn sí torí rẹ ọmọ èèyàn ò lè dá sí ti ti dá wa nù à ń ẹlòmíì kò ní ìdí pé ń ṣe fún yàn máa bá yàn sí máa tó alìǹsánú madaniyun bẹ́tọ́bẹ̀ẹ́ ìgbà tó lọ́wọ́ bá wàá sànù wa ó ṣe ìránṣẹ́ tó ránṣẹ́ wa léèyàn gẹ́gẹ́ bíi tiwa kò ṣe lálùjọ̀nù nítorí pé báwo ni ọba ti ṣe rí nígbà èèyàn kí ànábì wa wá bó ànábì ti dé bó ànábì ń bẹ láàrin wa nítorí pé àlùjọ̀nù òun rí wa àwọn rí nítorí mú ara ó náà ní kí kó kó di ẹ̀dá oríṣi mi tálíjànú bá yíra padà tó dẹ̀dá oríṣi mi yẹ ẹ lè rí ṣùgbọ́n sáájú eléyìí ẹ lè rí innahu yarakum huwa wa qabiluhu min haythu la tarawnahu ash-shaytan àtàwọn ẹni rẹ̀ àwọn ń rí yín lọ́nà sẹ́yìn orí wọn. tọ́ torí ẹ̀ anábì wa kì í sálìjọ́nu èèyàn gẹ́gẹ́ bíi tiwa ni nínú kí ọlọ́run ọba nìyẹn ọlọ́run ọba ò nítorí pé màláìkà tó bá ké màláìkà lọ́lọ́wọ́ bá ti lánàbí fún wa àwọn màláìkà mélòó lẹ rí tẹ́rìn lórí ilẹ̀ màláìkà mélòó lẹ rí tẹ́rìn lórí ilẹ̀ màláìkà mélòó ló mú létí àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ tó ọlọ́wọ́ bá ti léyìn gẹ́gẹ́ bíi tiwa lọ́kọ́dé laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma 'anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim. laqad ja'akum rasulun min anfusikum ọlọ́run láti rán ìránṣẹ́ kan sí yín láti inú yín ló ti jáde èèyàn fi sí yín lò náà inú dẹ̀rọ lọ́n inú dẹ̀rọ lọ́n torí pé ọlọ́run bá ń fẹ́ ká lè gbọ́ ọ̀rọ̀ ànábì yẹn kó yé wa ọlọ́run bá ń fẹ́ ká lè jókòó tì nítorí kọ́rọ̀ rẹ̀ lè bá yé wa tó bá wù ọlọ́run lè sọ ànábì yẹn lẹ́ran kó mọ́nà wọ́n kàn ṣe bí kìnìún ni ànábì kìnìún fẹ́ wàá lè jókòó tì sọ́sẹ́sẹ́ kò lè sẹ́sẹ́ ṣùgbọ́n nàbí ọ̀sọ̀rọ̀ lọ́wọ́ àlè àlè sọ́nà sọ fún wa òní fẹ́rẹ̀ mi nàl mẹjẹdómi fẹ́rọ̀ ọ̀rọ̀kẹ́ mi nàl ẹsẹ̀ sá fún aká gẹ́gẹ́ bó ṣe máa sá fún kìnnì ìyẹn tí àdámọ́ tọ́nà ń mi yẹn ni ẹnìkan ò lè jókòó ti kìnnì ẹran ló máa jẹ òun máa wò káwá gan ẹran ni wá nígbà tí ìbá ipa kálukú tán tẹ́ wọn pé jíṣẹ́ tánù ọlọ́wọ́ bó ṣe ànábìwá lẹ́ran bẹ́ẹ̀ àkàràwọ̀ fún mọ̀ wá àwọn àlejò onítẹ̀rí yẹn àwọn ní ìgbà tí wọ́n bá pàwọ̀dà tí wọ́n bá wá láwòrán yẹn lẹ́lẹ́ rí wọn. ìdí ni ìdáná bí ọ̀sẹ̀ bọ̀bá àríwá rẹ̀ sẹ́lẹ̀ tó fi ń kọ́ alẹ́ kọ̀ ilé tó ti fi tẹ́yìn bá mú lò èèyàn bọ̀ lọ́wọ́ aburú gbogbo aburú tẹ́yìn bá kọ̀ láti mú lò yóò bọ́ sọ́wọ́ àdánwò gbogbo àdánwò. láìpẹ́ kò jìnnà yí báyìí so ìní wọ́n sọ nínú òwe ìròyìn bí ẹnìkan ti ṣe wọ toilet ní Thailand ó toilet ó jókòó lórí kpóò tó ti fẹ́ máa ṣe gbàṣẹ bẹ́ẹ̀ lè jó yọ ejò yọ láti inú kpóò yẹn lọ́ba ń ra ẹ̀kún rẹ̀ mu ó lè jó wá gbà wọlé ó lè jó gbà wọlé àlìjánu nìyẹn tìbánabi sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ ọkọ̀ alẹ́ kọ́ ẹ gbà láti wọ ibi tẹ́tì sègbọ̀nsẹ̀ àbẹ̀tì fẹ́tọ̀ kódà kó ṣe ilẹ̀ gbáyàwó ní pápá láì jẹ́ bẹ́ẹ̀ sàdúrà á ń bọ́ sùgbọ́n sí inú yàrá nítorí pé ilé àwọn ṣẹ̀yà fún ìnìyẹn. اللهم إني بسم الله اللهم إني أعوذ بك من الخبث والخبائث gbogbo ìtọ́ ẹ̀kọ́ ọmọ nìyẹn ètò táwọn akó òkà ọ̀rọ̀ kàkà tòkàtòkà èdè ìjàmbó ń àmọ́ tó bá ti wí gbólóhùn ọ̀nbẹ lábẹ́ sọ lọ́nà bisimilah allahumma inni a'udhu bika min al-khubuthi wal-khaba'ith nínú riwaayà kan min al-khubuthi wal-khaba'ith èèyàn onígbàgbé láti máa wíwọ àwọn gbólóhùn yìí báyìí tó àlùjànnú àwọn máa ń yáwọ padà wọn máa ń di nǹkan oríṣiríṣi máa pa jùlọ ejò ejò ejò. torí ẹ̀ ọlọ́wọ́ bó sànẹ́bí wa sẹ́ni tó ṣe pé kìí ṣe èèyàn èèyàn lọ́lọ́wọ́ bá ṣe ọlọ́wọ́ tó wá ṣe ní èèyàn tó ṣe azizun ma gbogbo bá ti ṣòro fún wa ó máa ń ṣòro fún torí gbogbo lànà gbogbo mànà sànẹ́bí mu wa kò sí fún wa mẹ́ harisun ó àbẹ́yẹ ò rí gbogbo ohun tó fi kọ́ wa ni bil mu'minina ra'ufur rahim ọ̀rọ̀ ajé aláàánú oníkẹ̀ lórí àwọn olùgbàgbọ́ òdodo. kí wọ́n ní yọ̀ yín lẹ́nu ikọ́ kan nínú yín ìlọ́lọ́wọ́ bá ti lánàbì kí ní yọ̀ lẹ́nu. ike kọ́ ma wá kìlọ̀ fún yín kọ́ ma sẹ̀rùbà yín nípa àyà tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ẹ̀ńdẹ̀rì nẹ́ẹ̀sì. ha ẹ̀rí ike ìkìlọ̀ ọlọ́wọ́ bá ti síwájú ìkẹsẹ̀ ọjẹ́ nǹkan ìyàlẹ́nu fún yín àbí ipa gbẹ́nìkan dìde aránṣẹ́ sí nínú yín láti wá máa ṣèkìlọ̀ fáwọn èèyàn wọ́n bẹ́ ṣeré lẹ́bí iná àmẹ́nu kó sì máa fáwọn olùgbàgbọ́ òdodo ní ròdùn ìkìlọ̀ ni wọ́n ti síwájú nítorí pé ọmọ èèyàn ń bùkátà pàápàá jùlọ ilé ayé tá a wà yìí máa ń tẹ̀yàn jẹ ni èèyàn bùkátà kìlọ̀ ju kí wọ́n máa fún ní ròdùnú lọ nítorí pé ilé ayé tá a wà ó máa ń tẹ̀yàn jẹ ẹnì kò sì ní sọra sílẹ̀ fún ilé ayé àyàfi kó sórí ibú ìdí ni ìjọba ìjọba nínú àkídà àtàwọn ahli sunnati wal jamaa wọn náà máa sẹ́nà pẹ̀lú al-khawf war àtúmọ̀ sí náà pẹ̀lú ìyọnu afọ agbọn àbẹ̀rù lágbára lórí agbọn ẹ pẹ̀lú afọ agbọn àbẹ̀rù lágbára lórí agbọn àràkà lókun bàtà bá wà lálàáfíà ṣùgbọ́n bàtà rí pé ikú dé afọ agbọn araka lagbara lórí agbọn àbẹ̀rù torí ká má bàa pàdé ọlọ́run lẹ́ni tó ti sọ̀rọ̀ sínú níbi ìkẹ́ ọlọ́run torí de eléyìí báyìí. èèyàn ń bùkátà kìlọ̀ ṣáájú káfún ní ròdùnú nítorí pé ẹni tá a bá kìlọ̀ fún tó bá gbọ́ òun náà ní máa padà lẹ́tọ̀ọ́ sí ìròdùnú ṣùgbọ́n ẹni tí ó bá gbọ́ orí kìlọ̀ lọ̀rọ̀ rí odò orí kìlọ̀ lọ̀rọ̀ rí odò torí ẹ̀ kí wọ́n ní tí ń yín lẹ́nu nípa paarán ìránṣẹ́ wa láti nù yín kọjá ní tí kìlọ̀ fún yín wa bashiril ladina amanu kó o sì máa fún àwọn olùgbàgbọ́ òdodo ní ìrọ̀dùnú àwọn ẹni tó ń pẹ́ wọ́n gbàgbọ́ lódodo tí kìí ṣe ìgbàgbọ́ mùnáfìkì nítorí pé àwọn mùnáfìkì tẹ̀lé àwọn náà gbàgbọ́ ṣùgbọ́n bíi àtúwá èhìm wọ̀lẹ̀mtọ́ mẹ́n olówó wọ́n gbàgbọ́ lórí ahọ́n ṣùgbọ́n kan àwọn kò sí gbàgbọ́ mẹ́ ẹni tó gbàgbọ́ lórí ahọ́n tí ò sí ìgbàgbọ́ lọ́kàn rẹ̀ kí là ń pè mùnáfìkì mùnáfìkì bó láti ṣe dáàmà báwo ni wọn náà ti dára rẹ mà ṣé múnáfíkì ni àbí ṣe múnáfíkì wọn á máa wówó tí ọ̀rọ̀ tí aláníyì ń bọ́ sọ ṣé ń ṣe déédéé wà rẹ̀ tí ọ̀rọ̀ rẹ̀ bá ń ṣe déédéé wà rẹ̀ kì í ṣe múnáfíkì àmọ́ tí ọ̀rọ̀ rẹ̀ àtiwá rẹ̀ bá ń tàtí ara wọn sọ̀rọ̀ wọn múnáfíkì sọ múnáfíkì àti gbọ́dọ̀ yẹra fún un nítorí pé múnáfíkì mẹ́kà eléte ni. xaadẹ mọ̀xaadẹ olùtanijẹni ẹ gbọ́dọ̀ ṣọ́ra fún munafiki tó máa sọ pé lágbájá eléte ni tọba máa sọ pé ni o fún ajẹ́ pé tí ó sì ọ gbọ́wọ́ rẹ̀ báyìí máa dá munafiki má nìyẹn ọ̀tọ̀ ni ti ń sọ ọ̀tọ̀ ni tí ọmọ ọ̀gùn níwà. bẹ́ẹ̀ náà ni ti jáde yaquluna bi afwahihim ma laysa fi qulubihim ẹni tí wọ́n fẹnu sọ kò sínú wa ma akthara ulai irun wọn pọ̀ bàjẹ́ irun wọn pọ̀ bàjẹ́ torí ẹ̀ wọ́n ní ti káfíìrì lápò mùnáfíkì a nítorí pé ọlọ́sọ̀ pé ọbẹ̀ ṣeré lẹ́dí iná àmánù fáwọn olùgbàgbọ́ òdodo ní ròdùnú ìgbàgbọ́ yẹn tó dodo ní kìí ṣe ti mọ̀nàfìkì. tọ́ wọ́n ní mọ̀nàfìkì àlékún ní mọ́mìnì kí ló dé torí pé ọlọ́ọ̀ni wọ́n ṣe mọ́mìnì. ومن الناس من يقول آمنا ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. ọlọ́ọ̀ni ń bẹ́ẹ̀ náà àwọn èèyàn àwọn ẹni tí wọ́n máa ń sọ́nu agbọ́jọ́ kan ìgbọ́ ọba arínúróde níwọ̀n ẹ̀yìn sí olùgbàgbọ́ òdodo. nítorí pé ṣe ló lè tán ara rẹ jẹ ó lè tán ẹyẹ jẹ ó lè tán ọlọ́wọ́ bá jẹ́ máa ń ti ọkàn rẹ. adékòó mùnáfíkì ẹ̀sẹ̀ mú mi. ṣé káfíìrì wa ni ni rárá o káfíìrì. nítorí pé àwọn àwọn ń bí ahọ́n àwọn ṣe rí lọ́kàn wọn rí àìgbàgbọ́ náà ní lórí ahọ́n wọn àìgbàgbọ́ náà ní nínú ọkàn wọn. torí rẹ àwọn mọ́mìnì àwọn mọ́mìnún wọ́n yíyé bóun ẹni dáadáa làwọn. ṣùgbọ́n àwọn kò sọ ọ̀gbẹ̀tẹ́ ẹni bú làwọn. ṣùgbọ́n àwọn wọ́n sọ àgbàgbọ́ lórí ahọ́n wọn ìmánì nínú ọkàn wọn wọn láwọn torí rẹ̀ àwọn amúnáfìkì wọ́n ẹsẹ̀ múmìnì àwọn amúnáfìkì wọ́n ẹsẹ̀ káfìrì mọ́tàtútàbí ìlàbẹ̀ ìlàdà àlìkàlẹ̀ ìlà ha ùlà ìwàlà ìlà ha ùlà. wọ́n ń tó níbi ewé jọ́bẹ́lì láàrin àwọn múmìnì àtàwọn kèfèrí wọ́n yìí sọ̀kan nínú àwọn mọ́mìnì dábàá pé wọ́n ní olùgbàgbọ́ òdodo wọ́n sì jọ́kan nínú àwọn kèfèrí dábàá pé wọ́n lọ́kan nínú àwọn kèfèrí فهم في منزلة بين منزلتي الإيمان والكفر láàrin ìmánì àti àgbàgbọ́ mi ta ni wà àwọn mùnáfìkì. ìlú táwọn wá wà ọwọ́ aburú ti tàwọn kèfèrí lọ nítorí pé àtidá kèfèrí mọ̀ pọ́tà ni. ṣùgbọ́n eléyìí yóò gbà wọ̀ wá bá wa bí ìgbà tó ṣe pọ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ wa huwa fil haqiqati laysa mu'mina nígbà tó ti pé pàápàá rẹ̀ kìí ṣe mọ́mìnì ìdí ni tọ́lọ́ ọba fi fi hàn wá pípẹ́ ọ̀rọ̀ múnáfìkì burú jáì ó ju tàwọn kèfèrí lọ àtúbọ̀tá wọn burú ju tàwọn kèfèrí lọ innal munafiqina fi darkil asfali minan nar ọlọ́ọ̀ni nínú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà làwọn múnáfìkì ọ̀wà ó sì ti máa bó ti máa dá múnáfìkì mà idha ibi ká má padì o tìbá nàbí náà ti sọ fún wa wà yìí ra wá ajá ọ̀kọ̀lọ́t tó bá sáà déhùn yọ̀ọ̀yẹ̀. níbi kọ́ sọ ìjọ fọkànbalẹ̀ ìjàmbá òní ṣe dúkìá yín lọ́wọ́ mi yọba jàmbá wọn. wà yìí ra túnmínà kọ́ọ̀nà ó yìí fọkàn sọkọ́mọ́ jàmbá. níbi ká sọ̀rọ̀ ká ba lódodo ìdá àdáta kàdàbà tó lè sọ̀rọ̀ kọ́mọ́ pààrọ̀ tó ibi kọ́rọ̀ ọ̀tà fi hàn lẹ́sìn máa dáyà máa fẹ́ mọ̀nà àfikì ni ẹ ọlọ́wọ́ bá nìkan lé sọ̀rọ̀ sí sí sòótọ́ òkè ọ̀rọ̀ nìkan yẹn ọmọ parọ́ múnáàfẹ́ àti ọlọ́wọ́ bá nìkan ní yẹ múnáàfẹ́ tí ah, ah, mọ̀kàn yáwó mọ̀kàn lónà ní ń dá padà múnáàfẹ́. torí délé sábà ti máa ká sọ̀rọ̀ afọ́ntólé sọ́wọ́ àti múnáàfẹ́ kì múnáàfẹ́ kì kì í sàwọn ní anábìọ́mọ fúnrò dùnú wọ́n wá níta alẹ́pẹ́ mọ̀nàdìkì mùsùlùmí wọ́n ní bẹ́ẹ̀ ni alẹ́pẹ́ mùsùlùmí tọ́ba jẹ́ pé níta gbàlérò pẹ̀lú alìsílám òun náà ni amalul abdan àwọn sẹ́tàn faransé torí pé mọ̀nàdìkì náà yusalli kama nusalli wa yuzakki kama nuzakki wa yasumu kama nasum wa yahujju kama nahujju gbogbo ń tẹ̀sẹ̀ ní islam ló náà ń sè torí ẹsẹ bá gbé níta gbàlérò pẹ̀lú islam ní sẹta nfarase wọn ni mọnàfíkì náà kọ mùsùlùmí ni àmọ́ tó bá gbé níta gbàlérò pẹ̀lú islam òun náà ni al-a'malu al-batin wal-a'malu al-zahir iṣẹ́ tá à ń ṣe tọjẹ tọkàn àti iṣẹ́ tá à ń ṣe tọjẹ tara wal-munafiqu laysa musliman. adéke mọnàfíkì mùsùlùmí torí pé lórí ọkọ tí wọn pèsè rí lọ́wọ́ àmì. torí ẹsẹ abáwo iṣẹ́ táwọn náà a sọ pé mùsùlùmí làwọn náà torí káwọn máa ń ṣe sọláàtì tànàbí sallallahu alaihi wasallam sọ pé sọláàtì tó ṣòro jù fáwọn mùnáfíkì òun náà ni sọláàtì al-fajr àti sọláàtì al-isha tọ́lá ọ̀nà àmọ̀ wá mọ́sálásí àmọ́ wíwá pé ẹ rí wa ni ẹ sáàdà àmọ̀ pa wá ẹ mọ̀ sọ alẹ́ nu. tẹ̀sí mọ̀ pé látúbà láyé ìjọ kò síná kò síná wọn ò ní dáhùn mọ̀ tó sọláàtì làyíṣá ilẹ̀ ó ti sú kò síná wọn ò ní dààmú kí wọ́n wá wọn ì fẹ́ wá àmọ́ sọláàtì dọ́hùn tó sọláàtì làásù sọláàtì mọ́sù ó máa ń yá sí wọn lẹ́sẹ̀ kíkọ ẹ bàbá kú bí sẹ́rí mi o nítorí gbé wa mi. يراءون الناس ولا يذكرون الله إلا قليلا وما سكاري من ويرتي ونور رارا نصلاته إتما إلا قليلا ويرتي ونور رارا من كثير torí ẹ̀ wọ́n yíra kọ́ọ̀mù yíra sọlẹ̀ ti kọ́ọ̀mù kùsẹ́ tó bá dìde dúró bá abẹ́ ti sọlẹ̀ tòròdú tòròdú ni wọ́n dìde dúró wọ́n yí dìde dúró lẹ́nu tó mọ̀ ìkíwájú ọlọ́run wa òun sin náà tòròdú bá wò. irọ́ òun nà nà wọ́n tún máa ti kárí mi báwọn yóò lè dáhùn ẹ̀mí wa ni wọ́n máa gbẹ́kọ́ wọ́n lè dáhùn kó ní bẹ́ẹ̀ wọ́n sọ ní gbogbo ẹ̀yọ́ ká ah, ewu la mi fà á gùn sọ̀rọ̀ ẹ̀ fi dá àmọ́ pé yẹ ọ̀wà bẹ́ẹ̀ làwọn mùnàfíkì máa ti tẹ́lẹ̀ báyìí wa táwọn olùgbàgbọ́ òdodo ní ròdùnú àwọn mùsùlùmí ni wọ́n máa ń pè lólùgbàgbọ́ òdodo àwọn máa ń pè lólùgbàgbọ́ òdodo gbogbo ẹ̀sìn ní sẹ́yìn bá ṣe láyé ìgbàgbọ́ òdodo kò sí lọ́dọ̀ rẹ̀ á ń bọ̀ tó ti pẹ́ pè lólùgbàgbọ́ òdodo mùsùlùmí nìkan ló ní ìròyìn yìí báyìí ẹ má máa tutù ẹ má máa pa àwọn èèyàn ló kọ́ tí èsì tiwọn mùsùlùmí nìkan náà máa ń pè ní olùgbàgbọ́ òdodo wọ́n ní mùnàfíkì alẹ́ ní mùsùlùmí o sábà gbangba ìdí nìyí tó fi jẹ́ pé ńgbà tí abdullahi ibn ubay ibn salul tọ́jú lórí àwọn mùnàfíkì àgbáńlá yìí tí ọmọ rẹ̀ rí pé bàbá òun ti burú jù ó sì ṣe ṣe káànà pa ìkàlùkù òsìn wọn bá tonti pé ọ̀daràn bàbá ọmọ ìsọ̀ dànù ìwà abúlé bàbá ọmọ ọ̀gbá lọ́dọ̀ rẹ̀ so bí bàbá mi ti jẹ́ lọ́wọ́ mi àìdá àmọ̀tẹ́ bá fẹ́ pa èmi ní kẹ́ pa láti kí n pa o nítorí tẹ́ bá pẹ̀lú mi láti pé kọ́ pa ìyẹn rò pé mo lọ́kàn tí n fi lè ṣe sùúrù láti máa wọ ẹni tó bá pa àràn tí mi fẹ́ gbẹ̀sán àmọ́ tó bá yẹ kó mi lè pa láti pé kí n pa ìsáni para ni nítorí pé mo pa sọ anabi sallallahu alaihi wasallam wá sọ ibi má ní tẹrí ni ẹ o ibi má ní tẹrí ni ẹ kí ẹ ti tó sórí àwọn bàbá rẹ lórí ìwà abú ìwà òfò ìwà ẹbọ tí wọn náà máa bá wọn ṣe pé báà mi mà ní ká ní bàbá òfò tí kó bọ́mọ ká ní bàbá olórí ibú tí sọmọ náà dó lórí ibú kó owó yìí má ní bó ti ṣe má ń ṣe tẹ bá fẹ́ pa ìmì ẹ jẹun pa bẹ́ẹ̀ lọ́ máa ń sọ fún anabi sallallahu alaihi wasallam alábẹ́ni أخشى أن يقال إن محمدا يقتل أصحابه anábìrin filẹ̀ torí màá páyà káwọn èèyàn máa sọ pé muhammadu ń pa àwọn sàábì ká ilà ìlọwọ ó pè lọ́kàn náà àwọn sàábì torí pé lójú ayé sàábì náà ṣùgbọ́n títí lọ́dọ̀ ọlọ́ ó ti ju káàkiri ilé ìjẹun ti lọ torí àwọn ni a kò mùnáfíkì ní mùsùlùmí lójú ayé tọ́ fáwọn olùgbàgbọ́ òdodo ní ròdùn fáwọn olùgbàgbọ́ òdodo mùsùlùmí tọgbọ́lọ́wọ́ bá gbọ́ yàtọ̀ sẹ́lómi ẹlòmíì tí bá ṣe mùsùlùmí ọ̀wọ́rọ̀ pé lólùgbàgbọ́ òdodo ń bọ̀ ló ti rí gbàgbọ́ dípò pé ọ̀jẹ̀ tó dodo. وبشر الذين آمنوا táwọn olùgbàgbọ́ òdodo nírò dùnú ẹnna lẹ́hùn kọ́dàmọ́ sọ́dọ̀kẹ́ náà ń darọ̀ bí i ẹ̀sà kéèsì o ẹ̀sà kéèsì o ẹ̀nẹ́rìnrìn náà lọ́lọ́wọ́ bá sọ àrùn anabi muhammed sọlọ́lá àdìsọ́nà kó lè jẹ́ olùkìlọ̀ fún gbogbo èèyàn gbogbo èèyàn ọ̀yọ̀yàn kálẹ̀ kọ̀yọ̀yàn kan lẹ̀ ọlọ́run aránsẹ́ gbogbo èèyàn lápapọ̀ ni yàtọ̀ sí gbogbo àwọn aránsẹ́ ọlọ́run tó síwájú gbogbo pátá àwọn èèyàn wọn lọ́lọ́run rán wọn sí. النبي نوح عليه السلام إنا أرسلنا نوحا إلى قومه ọlọ́run ara èèyàn bẹ́ẹ̀ la anabi Ibrahim aleyhi salam àwọn èèyàn lọ́lọ́wọ́ bá وإن قال إبراهيم لأبيه آذرا أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين أنا والتي نفع ذاتنا بإبراهيم عليه السلام في صفوبة بارة آذرا في إنجاء إيواء أو أمو أوسا لولو توماسي لا تصلوا بلد عوابي آه مولي واتوين يا لأو إنو آنو توفى لأوه àwọn èèyàn rẹ̀ lọ́lọ́run àti nabi musa aleyhi àwọn èèyàn rẹ̀ lọ́lọ́run Ọma àwọn ọmọ israẹli papọ̀ máwọn èèyàn wọ́n èèyàn ìtọ́ ọmọ israẹli nabi musa táwọn ọmọ israẹli papọ̀ èèyàn àti ìdínú ló ti jẹ́ pé ńgbà tí fìràwọ́nà ń tọrọ àmì tí ń tọrọ àmì tí ń tọrọ àmì anábì musa mú wa anábì musa mú wa ńbẹ lọ́wọ́ lọ́ mú wa ńbẹ lọ́wọ́ lọ́ mú wa títí ńgbà tí fìràwọ́nà wà gbàgbọ́ torí pọ́lọ́ ọ̀ràn sí i ńgbà tí ọ̀gbà gbọ́ ẹni musa wa sọ pé tí wàá dá mi lójú báyìí o pé wọ́n fìràwọ́nà lẹ́mọ̀tò bó wọ́rọ́ olórí ìbú ni ọ̀ lẹ́yìn gbogbo àwọn àmì yìí tọba kọ láti gbàgbọ́ dájú pé lórí ibu ni ọ ọlọ́mọdé abó lórí ibu tó tẹ̀sí tẹ́lá gbó lórí ibu tó tabagba tabawo ni yọ jẹ́ njọ́ sí yàrá di ẹ̀yin náà fara gbá ń bẹ̀ rírẹ̀ tẹ́lá ti mẹ́nìkan ló lórí ibu ẹ máa sá fún ẹ má bàa gbélé pọ̀ tẹ́lá ti mẹ́nìkan ló lórí ibu ẹ má bàa tò pọ̀ lọ́jà tẹ́lá ti mẹ́nìkan ló lórí ibu ọlọ́mọdé abá wọkọ̀ nítorí pé orí ibu rẹ̀ ní ìgbà tí wọ́n bá ṣe yóò di tabagba tabawo gbogbo ẹni tó bá wà ń ọlọ́run anabi musa aleyhi salam ti Fir'aun àtàwọn èèyàn rẹ̀ ẹ̀rí pé nígbà tó lọ́rùn ọlọ́run ní kọ́mọ lọ́ba Fir'aun náà innahu tagha nítorí pé alágbèrè gbẹ́rì ni alágbèrè ni tọ́ anabi musa lẹ́rù ń bá wọn nítorí pé wọ́n ti pààyàn rí láàrin wọn ẹ̀rú ti ń bá wọn kọ́mọ lọ sàgbére sóun ó ní wọ́n rò mú kọ́ pa wọn àwọn ọlọ́run ní rárá o. ẹni tí a bá ránṣẹ́ kò sẹ́ni tí ó rí nǹkan kan ṣe fún ọwọ́ anitọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ kókó kan bẹ lórí ahọ́n ilé sọ̀rọ̀ kó yéèyàn akílòlò ni mí bámi yọ kókó náà sọlọ ọ àmà ni ọlọmọ síbẹ̀síbẹ̀ èsì tó tán ara rẹ bí ó ń kọ an tó lọ́n ti kó tó wà àbúrò ọmọ ẹ pè mí màá dá inú tó ń ti pọ́ mọ̀ wá wa lọ. anabi musa wa bẹ́ẹ̀ lọ kọ́ bá mú kókó rí ahọ́n rẹ̀ kú qala rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatan min lisani yafqahu qawli. tọ́wọ́tún wá ní wọlé ọ kí ọmọ ayá mi Harun lánàá bí pẹ̀lú mi nítorí pé òun ọ̀ dáńtọ́jú mi tó wàá tí mo máa ń sọ̀rọ̀ tí ẹ bá yé wọn haruna náà sọ ọlọ́run la gbàtẹ haruna á sì mú kókó kúrò lórí ahọ́n rẹ̀ ìwọ gan alára láti fin lọ ọmọ sọ̀rọ̀ yóò máa yé èèyàn. kí ló lọ́wọ́ á sọ fún wọn faqula lahu qawlan layyina la'allahu yatadhakkaru aw yakhsha tẹ bá dọ́dọ̀ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó lẹ́ni kẹ́ bá sọ báyọ̀ ọ̀nà tí ọlọ́run àbí ọ̀pá yàrá ọlọ́run ṣùgbọ́n yàtọ̀ sáwọn fíráwọn àtàwọn èèyàn rẹ̀ àtàwọn ọmọ ìsírẹ́lì ọlọ́run rán nàbí musa sẹ́lùmí. وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين. أنا نسي نقطة موسى صفاوي يعني eléyìí kọ́rọ̀jọ mọ́kọ́rọ̀jọ lọ́ọ̀lì ọjàde ń jáde pé yẹ àwọn èèyàn rẹ̀ ló pọ̀ jù nínú àwọn sí àwọn yẹn àfikún ni àtàwọn èèyàn rẹ̀ àwọn ọmọ Israẹli gangan lọ sí ṣùgbọ́n fèrè àwọn náà àtàwọn èèyàn rẹ̀ àfikún ni torí pé tí ọba jẹ́ pọ́lọ́ Musa sí wọn Musa mú fún wa kò sí nídìí fún ọba sì ti parun ọwọ́ ọ̀rọ̀ kọ́kàn ọmọ Israẹli lẹ́rú sọ wọn ò lè dá nǹkankan sí ọ̀rẹ́ láì ọgbọ́dọ̀ gbàgbọ́ ẹ̀mí ẹ̀wò ìgbà tí ànábì Musa alayhi salam tó sọdọ òkun ńlá àtúnwò àtàwọn tó gbàgbọ́ ìgbà tó sọdá tà ìsọdá wọn bá wọn kan pé yaqufuna ala asnamin lahum tó ti kọ́ ti àtùkọ́ sórí àwọn òòṣà wọn tí wọ́n ń bọ wọn kan síbẹ̀ wọn ni ya Musa àwọn èèyàn ti Musa ni ij'al lana ilahan kama lahum aliha qala innakum qauman tajhalun wọ́n ní báwa náà wo sàkátà máa bọ̀ báwọn ilé ìsìn láwọn òòtà tí wọ́n ń bọ̀ la ilaha illallah lẹ́yìn tọ́lọ̀ ńlá àwọn sábà ó sì ń gbóná wọ́n ẹ ẹ kan bẹ́ẹ̀ ṣé lílà mú yín bẹ́ẹ̀ àwọn àníbá owó sàkátà náà máa bọ báwọn ilé ìsìn ló sà anábì musa rẹ ìsira ó ní aláìmọkànnì aláìmọkànnì but a gbọ́ pànàbì musa báwọn eléyìí wí ọkàn sọ fáwọn èèyàn rẹ fáwọn eléyìí ẹni tó ti sì náà ni wọn ìrégbèsì ni wọn ti ṣùgbọ́n anábì musa lọ bá wọn pé tẹ bá pẹ́kẹ́ tó kó di òòsàn tọrọ lọ́wọ́ rà sí àbí òye wa. náà lànà bí ọsọ lọlá àlejò náà ti ń sọ nínú àwọn kẹtọ lọrùn fún tọlọrùn fún ànábì mi ó ní wọn kánà nàbí yub'athu ila qawmihi khassa wa bu'ithtu ila an-nasi kaffa àwọn ànábì tó síwájú èèyàn wọn lọlọmọ ara wọn sí àmẹ́mi gbogbo èèyàn pátá lọ́lọ́run àmì sí torí rẹ ẹni tó bá gbọ́ nípa ìsìláàmù tó gbọ́ nípa ànábì Muhammad sallallahu alayhi wa sallam torí àwọn mùsùlùmí tọkọ láti darapọ̀ mọ́ akó náà ju mùsùlùmí òun ní òròjọ́ tó bá di lọ́la al-qiyama wọ́n bá lórúkọ rẹ̀ jẹ́ àbóríkì tó kún orúkọ rẹ̀ ìwọ ni bàbá ó gbà ìwọ nìyá ó gbà ìwọ lọ́dọ̀ ó gbà nígbà tó bá di jọ́ gbé ndàlù ó sì ti mà ní kété tó bá ti kú báyìí ló ti mà nínú sàárì rẹ̀ tó o bá gbélé ayé yìí tọkọ láti ṣe islam gba islam kó o lè bá a là ìníṣẹ́ tí a fi máa ránṣẹ́ sí gbogbo yẹn. aslim taslam àwọn náà wọn fi ń tó gbogbo ẹni tí o ṣe mùsùlùmí létí lónìí o ẹ̀yin náà gba islam o kẹ́ ẹ lè bá a là ọba ọpọ ọbọ àyà àyè tọ́lọ̀ ọba kó àwọn olùgbàgbọ́ òdodo sí ọ̀fẹ́ ọ̀tá yóò ẹni tí ọ̀wọ́ bẹ̀ torí ò ní ẹ̀yin náà gba ìsìláàmù lónìí ká lè bá a náà ẹ gbọ́ o nǹkan kò ṣe tí mi o ẹ má wàá sá ìgbàgbọ́ o ẹ má sá ìgbàgbọ́ o lórí gbogbo ní ẹ̀yìn bá ti gbọ́ ọlọ́wọ́ bíyàn léèrè o ọlọ́wọ́ bíyàn léèrè níjọ́ gbé ndàlù kìyàmù tí ọgbọ́ tó ń sọ wọ́n ní ọgbà ìsìláàmù kò lè bá a là èsì ọ kí ló mú ọ sọ́wọ́ pé apálẹ́tì rẹ gbọ́ sí ń jọ́ náà ó ní ah, agídí inú náà nì ńlọ́kùn tòde fóun Ah, ọlọ́run ní ṣe tiwa bẹ́ẹ̀ gba islam kó lè bá a la islam nìkan lọ náà islam nìkan lọ náà ẹ má fẹ́ kọ́ tán náà fúnra yín ẹ má tán ara yín jẹ kò sí ẹni náà láyé yìí kò sí ẹni náà láyé yìí tí ó gbọ́ nípa islam tí ó kọ̀ láti ṣe tí ò ní ṣe tí ó kú lórí nǹkan míì àyàfi kọjá pé yọ gbà tó bá di lọ́la kìíyàrá. tẹ̀sí ma pé yọ gbà àkọlé tọ́fẹ̀ tó gbòòrò ni ẹsẹ̀ ń bẹ lábẹ́ rẹ̀ burú jáì ọlọ́run mọ́tàwá lọ́kànnà àwọn ẹni tó ti pé gbà torí ẹ gbogbo àgbáńlá ayé lọ́lọ́run ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa ẹnìkan ló islam gbogbo táwọn bá lọ láyé mùsùlùmí làwọn kàn bá. gbogbo láyé islam Ah, mùsùlùmí lọ jantì rẹrẹ àwọn mùsùlùmí kan ti kọ́ ní more than one thousand years ago in then China tó bá lọ sí India la ilaha illallah mùsùlùmí lọ jantì rẹrẹ jara ní India kódà àwọn olùmọ̀ ńlá ńlá ńlá ńlá ńlá ẹ̀sìn Islam tí wọn ò sí láwọn ilẹ̀ Lárúbáwá wọn bẹ ní India wọ́n ti àwọn tíra tó jẹ́ pé àwọn gan-an ni main source táà ń fi ń wá ìmà táà ń fi ń wádìí nípa àmà iná wọn ti sọ pé hẹ́nì fi ha akbaru tajammu'in islami ibẹ̀ ni àwọn mùsùlùmí ni wọ́n sùrùjọ pọ̀ sí jùláyé tó ń ti pé kìí ṣe dawla islamiyya torí pé majority àwọn ọmọ india àwọn ìṣe mùsùlùmí ṣùgbọ́n iye nǹkan mùsùlùmí ti ń bẹ ní india kò sí níbòmí gbogbo àgbáláyé. bẹ́ẹ̀ lọ sí indonesia nearly ninety nine point nine percent gbogbo ọmọ Indonesia mùsùlùmí ni wọn akubaru dawlatin islamiyya Indonesia ètò Lárúbáwá kò sì sí nǹkan tó pé de Lárúbáwá papọ̀ méde wọn fún gbogbo wọn tó wá mùsùlùmí báyìí Malaysia lọ́wọ́ àwọn mùsùlùmí bẹ̀ wọ́n lọ jáǹtì rẹ́rẹ́ ni over eighty something percent ni tí o bá jẹ́ ninety something percent. Thailand tó ti fẹ́ ṣe díẹ̀ ọ̀sẹ̀ bọ́ paraku àwọn mùsùlùmí lọ jáǹtì rẹ́rẹ́ ń bẹ̀ àwọn mùsùlùmí Mindanao ní ní ní Thailand láti ọdún gbọọrọ ni wọn ti wà ń bẹ wọn ń jà fún báwọn ti ẹfẹ jẹ orílẹ̀-èdè tó dájú tó hundred percent mùsùlùmí ni gbogbo àwọn ará bẹ. so ní káàkiri ilé ayé kó wòwò ní England ni mùsùlùmí lọ ń bẹ jàrá débi kí wọn wọn sì wádìí pípé ńgbà dábàá twenty years coming ètò súnmọ́ òun náà ni population àwọn mùsùlùmí yóò ju population àwọn Christian lọ ní ní England òrùpẹ́ yọ mísàn àmì tiẹ̀ tiẹ̀ ti hàn láti sin lọ ó ti hàn láti sin lọ mùsùlùmí bẹ́ẹ̀nbẹ́ẹ̀ yẹn ni jàǹtìrẹrẹ Russia ọ mùsùlùmí kúnbẹ̀ yẹn wọ́n làwọn mùsùlùmí wọ́n tún ní àwọn country country country country country ti ń bẹ lábẹ́ Russian Federation gẹ́gẹ́ Dagestan ìlú àwọn mùsùlùmí ni Chechen ìlú àwọn mùsùlùmí ni gbogbo ẹ̀ lábẹ́ Russia lọ́wọ́ tẹ́lá lọ mọ́tò àwọn mọ́tíláṣí ń bẹ́ńbẹ́ tó èsì pé láti seven hundred years ago ni wọ́n ti kọ́ tó bẹ́ẹ̀ náà ni Amẹ́ríkà mùsùlùmí lọ́mbẹ̀ ń já ń kí rẹ́rẹ́ lẹ́nu tọ́jọ́ màlúù àtàlejò kátó wá fún Áfíríkà tí wọ́n pè ní continent Islam continent Islam lágbàbó ta ló gbà wá lókun ta ló wá pè wá sẹ́sìn Islam tàbí òun lẹ́gbọ́ kọ́ wá bì tàbí òun lọ́wọ́ Nàìjíríà tàbí òun ló dé Chad rí sàábé wo ló dé Cameroon sàábé wo ló dé Namibia rí kọ́lá àwọn ìlú táwọn tó tó yantí wọn láwọn yà láfíríkà bí South Africa mùsùlùmí tó kún bẹ̀ jantí rẹ̀ àwọn ọmọ India kọ́lá wọn sanwó lẹ́sàn-án rí wọ́n gbìyànjú kó Islam wọ́ bẹ̀rẹ̀ gẹ́gẹ́ ni gbogbo àwọn Zimbabwe mùsùlùmí London, Jara, Namibia so bákan náà àwọn àdúgbò Malawi Lesotho Mozambique islam lọ ń bẹ̀ ń jantsi rẹ rẹ ẹ mọ iye ọ̀rẹ́ ta ni bẹ̀ náà náà wàá pẹ́pẹ́ sí islam lọ́pẹ́ yẹn ńláńlá. ṣe islam wà gbogbo bíkíbi lágbàńlá yìí australia mùsùlùmí lọ ń bẹ̀ new zealand mùsùlùmí bẹ́ẹ̀ jantsi rẹ rẹ ẹwà brazil argentina south america mùsùlùmí bẹ́ẹ̀ kọ́dà gan mùsùlùmí jẹ́ olórí argentina yìí tẹ́wọ́ pé òun padà yí padà kúrò nínú islam ni ọmọ lebanon ní áṣù rẹ̀ torí délé jama gbogbo bí tọ́ba lọ láyé ọba mùsùlùmí náà ni wọn náà tètè darapọ̀ mọ́ wọn torí tí báàlú bá fò tán èèyàn lè sápẹ́sì kó dùn ó ẹni tó bá fẹ́ sórí ire kọ́ gba islam wọn náà tẹ islam wo káwá pàdé ní ọ̀gbẹ́ni àlùkìyàmà kò rí bọ́ọ̀bẹ nu ẹni tí ó láyọ̀ àbọ̀bẹ nu ẹni tí bànújẹ́ ọba ó sì tó lè dáhùn náà fún ọmọ abẹ́ ìfọ̀nba lọ́lọ́. a ti dọ̀ pàdé ńjọ́ gbẹ̀ngà kíyàmà kó owó bi tọ́ bọ̀ sí. torí rẹ̀ lọ́ngbọ̀n o ìpèníjà ńlá lélẹ̀ fún gbogbo àgbà ńlá yìí akáàna lè ná ti àjàbà an an náà ọ ajá nǹkan yà lẹ́nu fáwọn èèyàn bí pààrà ń yàn kan nínú wípé máa ṣe fún ọlọ́run ọ̀dẹ́ nìkan sí gbogbo ìyẹn lọ́lọ́run anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n á sọ pé ẹ wọn náà bá gbàgbọ́ but the problem there is that lárúbáwá ni kí ló wá sí lárúbáwá kí ló sí lárúbáwá ó ní torí pé òun ìsí lárúbáwá lòun ò sì lè gba anabi sallallahu alayhi wa sallam gbọ́ ok yóò bá wà ní jésù ṣé yóò bá jésù naam ok yíbo ni ó lè jẹ́ haúsá ebibo gara tapa hosintòsí english english ń jésù french rárá kò gbẹ́nu kankan náà gbogbo ọ̀tá kí ló jésù ọ̀kan náà ọmọ israẹli ta ló lọ́rùn àti àwọn ọmọ israẹli ń bẹ lápọ̀ lẹ́nu bíbélì alukóra á ní sísàlàyé rẹ̀ yéké. bóòrò àni wàá ṣèdọ̀mọ israẹli ibi tọ́pọ̀lọpọ̀ ti sí nọ́mbà mu ni. وإذ قال موسى وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل أول أداو يا بني إسرائيل إن سورة الصف إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين في سنكتت قوم قوا النبي الله لقدا قوم قسات الله في الله وندا إبان نبي عيسى عليه السلام الله نيرانتي باتو صفا ما إسرائيل إيرانتي الله نمجسين تاو ما إسرائيل يسي تاو ما يوبافا sáwọn ọmọ israẹli kìí ṣe sáwọn ọmọ haúsá fa sáwọn ọmọ israẹli kìí ṣe sáwọn ọmọ ibo fa sáwọn ọmọ israẹli kìí ṣe sáwọn ọmọ ingilandi torí england yìí sọ ọmọ israẹli kìí ṣe sáwọn ọmọ french kìí ṣe sáwọn ọmọ europe ìgbà gbogbo europe kìí ṣe ọmọ israẹli kìí ṣe sọmọ amẹríkà torí wọn ṣe israẹli israẹli wọn ó yé wa torí àwọn mina sàmì yìí nínú àwọn sàmì yà nínú àwọn ọmọ israẹli wa sàm ibn Nuh ọmọ anabi náà ti ń jẹ sam òun wọn kalẹ̀ àmọ́ àwọn òyìnbó tẹ ẹrí yẹn bàbá ńlá tiwọn nínú àwọn ọmọ anabi náà à ń pè ní ẹrí ẹrí torí àwọn máa ń pè ní ọtọọtọ yóòn ẹrí tòun kò sí tọkàn ni wọn báyìí wa anabi torí ẹ̀ aran sí gbogbo àgbá ńlá yé nu tó bá lọ síbikíbi láyé wàá rí fáwọn èèyàn ṣẹ̀sìn Islam nínú ẹ̀sìn Islam inna akramakum inda Allahi atqakum ẹni àpọ́nlẹ́jù nínú wa lọ́dọ̀ ọlọ́run ẹni tí ń payọ̀ ọlọ́run ọba jù torí ẹ̀ bí lárúbáwá ọmọ Mẹ́kà ẹ̀mí sọ̀kọ́ ọmọ Saudiya ọmọ Mẹ́kà gangan gangan tọ́ba wá síbí ní ọmọ al tọ́ba wá síbí nìsí ibi tí sáfù bá tẹ̀ lónà odò ibi tí sáfù bá tẹ̀ lónà odò kò sí ọ̀rọ̀ superiority àbí inferiority kò sínú Islam bí o ẹ̀yin inferior àwọn làwọn superior kí ni jẹ́ bẹ́ẹ̀ yóò tó lẹ́yìn wa ni mo rò pé yé wa kò sí ọ̀rọ̀ superiority àbí inferiority bí Islam ṣe rí kò sínú pé <laughs> ẹ mọ̀ bọ̀ wá bọ̀ wá dúkọ̀ tí sáfù tán sí ni kò tún náà wọ́n bẹ́ẹ̀. mo rò yé wa islam ti ṣe rí nu ẹ dákun bóyá inú ìrò ní dùn bóyá inú ìrò ní dùn pé mo dúpẹ́ fọlọ́ tó ṣe mí náà mùsùlùmí torí wọn náà ráwọn mi wọn kà tó àga kọ̀ọ̀kan àwọn àga ẹni pàtàkì pàtàkì ẹni bí ẹni èèyàn bí èèyàn àjàjà àwọn gbogbo àga tó wà yẹ wa èwo wà wa kékeré òyìnbó èso olùkọ́ yìí máa bẹ́ẹ̀ òyìnbó èyí àgbẹ̀ tó nílé ìsìláàmù ti wá kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ gbogbo wa la dọ́gba adúpẹ́ fọlọ́ ṣé wọn náà mọ̀ pẹ́sìn tó yẹ kó o ṣe ni ṣé wọn mọ̀ pẹ́sìn tó yẹ kó o ṣe ni ṣébí wọn náà lọ bí tẹ́ ń lọ lọ́wọ́ orí kí wọ́n ń sọ láti wọ́n ṣe ayé àlọ́ sọ́lẹ́ irú táwọn bá dé jẹun adúpẹ́ torí ẹ̀ eléyìí túmọ̀ sí wípé gbogbo àgbáńlá yìí lọ lọ́rùn anábì muhammed sallallahu alayhi wa sallam sí fáwọn olùgbàgbọ́ òdodo ní ròdùnú anna lahum qadama sidqin 'inda rabbihim wípé ẹ̀san rí ń bẹ fún ọ ẹ̀san ńlá ń bẹ fún ọ nítorí dáadáa táwọn náà ti ṣe síwájú dáadáa tí wọ́n ti tòdodo tòdodo ti gbàgbọ́ òdodo ti òdodo ẹ̀san dáadáa ń bẹ fún ọlọ́dọ̀ wọn wò pé irú eléyìí báyìí báwo ló ti jẹ́ tó jẹ́ pé inú àwọn tọ́lọ́wọ́n ti mú jáde kí ló dé mú jáde látara àwọn ìlú ńlá méjì tó wà láyé tí ọ̀bá jọ náà àwọn rómáwá tó sì jọ náà àwọn àwọn wò pé náà àwọn ló ti lẹni bí tí ọba wa ní àwọn rome ó sì wá ní àwọn persian àwọn náà èèyàn bí èèyàn ni wọn àwọn alágbára ayé nu gbà náà bóun náà lọ́sọ̀ wa máa nàbí jáde láti ní àwọn alágbára dẹ́nìkan ọ̀dà mà wọ́n ronú bá. tọ́ ọ̀hún yaqsimuna rahmata rabbi sẹ́yìn náà ń pín dẹ̀rọ lọ́nà ẹ̀yin náà kọ́ lọ́n níbo ló ti yẹ kọ́ máa nàbí jáde. wọ́n yọ ọ́dà kíláàsì náà alágbára náà bá mú wọn jáde ọ̀yọ̀ kó mú jáde bíi al-Walid pé lọ́yẹ kọ́lọ́ sí lánàá lẹ́yìn náà kọ́lọ́ Muhammad sallallahu alayhi wa sallam lọ́lọ́nyà ọlọ́lọ́wọ́ bá tàlẹ́ sà ọlọ́lọ́wọ́ sí lánàá bì. tọ́ وقال الكافرون قال الكافرون أو كفروا سيكي إن هذا لساحر مبين ولا أقبلتها لليو ترى كذا كان نبي عيسى أو ياتيه فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين àwọn náà ní ìdá tó hàn lélẹ̀ àwọn tí wàá pa ànábì sallallahu alaihi wasallam wọ́n pè lópinà wọ́n pè lópinà bóyá ló fi dópinà àwọn náà sì ti pé pa torí ni tí ń dá wọn náà àtàgídí wọn ló mú wọn ya gbogbo wọn àti wọn mọ tí ó wúlò fáwọn kan gbárùkù tì wọn mọ tí ó ní àwọn lára kan fáfọn eléyìí ga lọ yáyà lẹ́nu kí ló dé tí wọn gbà nábì yìí gbọ́ ẹni tó ti pé nínú wọn lọ́nà ti gbé jáde ọlọ́wọ́n ọba òní kọ́ jáde láti inú àwọn ẹ̀yà míì wọ́n mọ dáadáa nípa apá mímọ́ ya'rifunahu kama ya'rifuna abna'ahu wọ́n dá nàbí màgbà ti dá wọn mọ́ wọn. so ṣé irú yìí náà ayẹ ká ní ìgbàgbọ́ ànábì tí ò sí ìjà ànábì tó ṣe pé kálukú ti dààmú ẹ forí kíkọ orúkọ rẹ̀ wọ́n ní as-sadiq al-amin olódodo ẹni ìfọkàtà eléyìí muttafaqun alayhi lẹ́nu àwọn ará mẹ́ka ẹnì kan ò sí kí èpè bẹ́ẹ̀ sẹ̀wọ̀n kọ́lẹ̀ wọn bá fi ń sèpalẹ̀ mẹ́rin gbogbo yìí ti dààmú olódodo tí kò parọ́ mọ́ wàá parọ́ mọ́ lọ́wọ́ bá ẹni tó sọ olódodo kọjá ń béèyàn sọ́lọ́wọ́ wá dá ní ọjà ń wọn rò kàn kíyèsí ìyẹn ni pé tí bàbá ti ń parọ́ ọmọ yẹn tó ń parọ́ fún yẹn ọ̀ parọ́ ọmọ lọ tó ń bá ń ti ń jàǹbá yẹn ó jàǹbá ẹ̀sìn ọlọ torí ẹ̀ gbogbo àwọn nǹkan yẹn dì mara wọn. tọ́ ẹ̀yin tẹ́ ẹ dá àmọ́ tẹ́ ẹ mọ́ lólódodo kí wọ́n lóde tẹ́ gbàgbọ́ kí lóde tẹ́ gbàgbọ́ wọ́n tako ìtara bí nǹkan wọn lọ sí díẹ̀ torí táwọn máa ń sọ pé àgbàtìẹ ìwọ ni tiwa ọmọ rí ọmọ dáadáa gbogbo ìlú yìí kọsọmọ tó dáa bí rẹ irọ́ ni irọ́ ni ó tí ì sèǹtì òbí wọn nù ó tí ì sèǹtì òbí wọn nù kíkọ sọ pé tọ òkè ìbàdàn tẹ̀ ń bọ̀ kìí sara rẹ òkè ìbàdàn tẹ̀ ń bọ̀ kìí sara rẹ ẹjẹ́ afọ òkè kí títí ọgbà rẹ ìkàlùkù ẹ lẹ́nu ẹ tọpọ lẹ́nu ó ti fún bẹ́ẹ̀ bàbá máa bú àsọ́mọ òfò ní nítorí apamọ́ tẹ́lẹ̀ ní àwọn ọmọ zamani tàbí òye wa àbí kọ́ lọ séjì gbòǹbà kọ́ sọ pé ó sọ gbìyàn kọfẹ́ rí mọ́lẹ́bùn wọn bá gbé jáde fún un lọ́ba kọ́ àwọn kámẹ́rà lọ́ba kó kínní ọkàn máa kéde lọ́ba sọ́ọ̀lù lọ́ba fọ wọ́múwọ́mú ó kó o lè dìbò láàyè <laughs> ó ní kó o lè dìbò láàyè tọ́lọ́ pa wọn lọ́lọ́ wọn nù abẹ́rẹ́ rí nǹkan mẹ́ ọlọ́run wọn kó àwọn òsìkú láìla ẹlọ́ kẹfẹ́rí òun lórí lọ tọ́lá ẹ táwọn náà ronú ká ògì ah, á kú àwọn òkú adẹ́pẹ̀kẹ̀ sọlọ hmm, adẹ́pẹ̀kẹ̀ sọlọ wọn ò ní ronú bẹ́ẹ̀ láì bẹ́ẹ̀ náà ni tí o bá lọ ibi tí àwọn náà tó ti gbọ́n tó sọ bẹ́ẹ̀ yọ tẹ wá páàkì mọ́tò kalẹ̀ tẹ sọ pé gbogbo àwọn tí ń sẹ́yọ̀ yẹn kọ́ máa kó símọ́tò kọ́ máa kó símọ́tò ẹ fẹ́ pọ́n wọn lé ẹ bá kó wọn lọ fọ́sẹ̀ kan wọn ò bá rí wọn mọ́ ìlú ọ̀dà àbí àbí òní dàrú yóò dàrú kọ́ wá pé yẹn pàtàkì ló ṣe bẹ́ẹ̀ lù ó dé yàn bú àbí ó dé yàn bú ó dé yàn bú pé ah ó sì kó àwọn táwọn tó ń gbé ẹ̀sìn àwọn baba ńlá àwọn lárugẹ táni baba ńlá ti ń sẹ́bọ̀ àbẹ́rẹ́ rí nǹkan náà ẹ̀ẹ́n tó eléyìí ọmọ fi hàn bí kò sí lọ gbóòsà àkókò wọn náà lẹ́yìn kọ́ sọ́lá àti torí tó bá sọ́lá àti kò lè dá padà òòtà sí kí gbèjà ara rẹ̀ àwọn tí ń bọ ní gbèjà rẹ̀ ẹ̀fẹ́ ti mọ̀ pé kò tó sùn òtú ó sì nígbà tó ti fẹ́yìn tẹ́ǹsì èyí náà mọ̀ gbèjà rẹ̀ òun ò lè gbèjà ara rẹ̀ tẹ́wọ́n ló ní tó lè fún ọ ọ̀hún bẹ̀ kéjẹ́ ń paasi ó fèlè bẹ̀ ń pẹ̀lú ọlọ́ọ̀kúta ní ọ̀bọ̀ nítorí pé òòsàn gángan sọ́ra ara rẹ̀ kò lè gbára rẹ̀ lẹ̀ àti rákòjúwe ńlá lára nabi Ibrahim tó fi sá gbogbo àwọn tó gbogbo wọn wọn tẹ́lí gbà kí ní rọrùn sẹ́mi lọ́kàn ọ̀run tèmi náà ni subhanallah sẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé àwọn òòsà àbá ní nǹkan kan tí wọ́n fi lè gbára wọn lẹ̀ ó yẹ fún ọ̀rọ̀ ànábì Ibrahim mú bẹ́ẹ̀ pé ìwọ wo ó kú bí tọ́ gbà ànábì Ibrahim wọn fọ́ wọn tán ó tún wá sọ́ di ó tún wá fi wọ́n tẹ̀fẹ̀ wọ́n gbà ké sí kàlọ́rùn ó fò ńlẹ̀ fóun ló tóbi jù wọ́n lè gbà pé wọ́n ṣe ọ̀gá ni so ọ̀gá mástà wa bínú sí wọn àwa mọbi tọ́gà ti ráàkì ó sì ṣe gbogbo wọn lọ́tẹ́ báyìí ìgbà tí àwọn ti kàkà kí wọ́n máa bi ọ̀gá kí làwọn ọmọ ọ̀dọ́ ṣe ta ló ṣe báyìí fáwọn ọlọ́wọ́n la gbọ́ ọmọ kan òun sọ pé ń Ibrahim ah ọ̀la yìí ṣé tí àwọn èèyàn bá kórìíra èèyàn láti má ti wà láyé jọ́ náà wọ́n wà dùn. قالوا سمعنا فتى يقال له إبراهيم ẹgbọ́rọ̀ yẹn o مكان ọmọ بني، tó yẹ pé wọ́n ń pè ní wọ́n ń pè ní Ibrahim òní máa sọ̀rọ̀ àwọn òsàwà yìí láìda ìyẹn ní ètò Ibrahim ló kọ́ rẹ o wọ́n lè lọ sí mahmud àbíkí ló ló ń jẹ́ mo rò pé yé àárín yìí ti dàrú nù so wọn ọkọ rẹ ò ní jẹ pé tí ń jẹ báyìí kí ló ló ń jẹ pé wọn lọ máa ti ń jẹ báyìí so àwọn àwọn ọ̀gá àwọn bàbá ńlá wọn tó ń kọ̀ sí wọn ni láti tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká gbọ́ tó mọ̀ ká máa sọ̀rọ̀ wọn láì dá wọ́n ń pè ní Ibrahim wọ́n ń pè ní Ibrahim la ilaha illallah so àwọn tiẹ̀ tún rọra tíráì láti wọ́n ń pè ní Ibrahim káwọn fẹ́yìn kílẹ̀rù wọ́n ń pè ní Ibrahim àbí ẹ̀kọ́ ni wọ́n dán fọ́ọ̀rù wọ́n ń pè ní Ibrahim tọ́ torí di eléyìí báyìí á rí i pé àwọn òòsà wọn yẹn tí wọ́n ti torí wọn pọ̀ tàwọn ànábì ọ̀nà wọn ní kankan wọn lè ṣiṣẹ́ nìkan wọn lè tú tẹ̀tẹ̀ ìgbàdá nàbí sallallahu alaihi tọ́gbà Mẹ́kà tí ń fọ́ gbogbo àwọn òòsà tí ń wó gbogbo wọn dànù wómúwómú òòsà olórí tó rúra òun lọ́sọ̀ pé mi ò ní gbà kó sí wa qul jaa al-haqqu wa zahaqa al-batil sọ fún wa kó dodo ti dé o ìbàjẹ́ sì bàjẹ́ nítorí pé àìdáa ni ìbàjẹ́ tẹ́lẹ̀ náà torí di eléyìí ọlọ́ni inna rabbakumullahu alladhi khalaqa as-samawati wal-arda fi wal-arda fi sittati ayyam thumma istawa 'ala al-'arsh yudabbiru al-amr ma min shafi'in illa min ba'di idhnihi dhalikum allahu rabbukum fa'buduhu afala tadhakkarun ayẹyẹ. ọlọ́wọ́n bá ṣe àkójọpọ̀ arúgbóbíyẹ wọlúlóhíyẹ sínú rẹ̀ ó ṣàkójọpọ̀ tòwíìdù rúgbóbíyẹ àti tòwíìdù olóhíyẹ sínú rẹ̀ tòwíìdù rúgbóbíyẹ òun náà ní tòwíìdù tó ní ṣe pẹ̀lú ṣe ọlọ́run tó lọ́n ṣe eléyìí tó ṣe kọ́lọ̀ nìkan ló lè ṣe ẹlòmíì ò lè ṣe agbọ́dọ̀ sọ ọlọ́run ọba lọ́kàn nínú rẹ̀ ọlọ́run ló máa ń dẹ́dà kò sí nǹkan míì tó lè dẹ́dà ọlọ́run ló máa ń rọ ẹ̀dá lọ́rọ̀ kò sí nǹkan míì tó lè rọ ẹ̀dá lọ́rọ̀ ọlọ́run ló máa ń múni sẹ́mi kò sí nǹkan míì tó lè múni sẹ́mi ọlọ́run ló máa ń gbẹ̀mí ẹni kò sí nǹkan míì tó lè gbẹ̀mí ẹni ọlọ́run ló máa ń gbéni ga kò sí nǹkan míì tó lè gbéni ga ọlọ́run ló máa ń rẹ nílẹ̀ kò sí nǹkan míì tó lè rẹ nílẹ̀ ọlọ́run ló máa ń ṣeni láǹfààní kò sí nǹkan míì tó lè dá ṣeni láǹfààní ọlọ́run ló máa ń kónira báni kò sí nǹkan mi tó lè dákò nira báyìí tó gbogbo eléyìí lọ sí ọlọ́run tó lọ sí ni ọ gbọ́dọ̀ gbé lọ fẹ́ lómi tó bá ti gbé lọ fẹ́ lómi fa huwa shirkun fi rububiyyah o ti sẹ́gbọ́ sọ́lọ́nù nínú jíjẹ́ olúwa ọlọ́ni ar-Rabb olúwa tawhid ar-rububiyyah sísè ọlọ́run láàṣọ nínú jíjẹ́ olúwa olúwa ládẹ́dà wọ́n kì í pe ẹlòmíì ní olúwa àyàfi Allah. Ar-Rabb tá a túmọ̀ sí olúwa lédè Yorùbá gan tó bá pè yẹn ní olúwa kò ti ṣẹ̀. ẹ rí i pé lédè lárúbáwá gan Ar-Rabb tí wọ́n bá fẹ́ fi pé ẹlòmíì kò ní wá mujarradan 'an al-idafa kò ní dájú láì jẹ́ pé ọlá fi tù ọgbọ́dọ̀ láti tù àbí òye wa wọ́n sọ pé rọ́bù lẹ́ńdẹ̀ ẹni tó nílé ẹ̀ wá ní túmọ̀ rẹ̀ lóluwà lé o rọ́bù sẹ́yàrọ̀ ẹni tó ní mọ́tò ẹ̀ sì rí pélédé yorùbá náà tí wọ́n bá lo olúwa fẹ́nìkan wọ́n ní sọ pé olúwa wọ́n ní sọ pé olúwa wa fẹ́yàn bọ́lá obìnrin lè sọ fọ́kọ rẹ̀ pé olúwa mi bọ́lá mẹ́kúnnù lè sọ fọ́ báyìí pé olúwa mi. òtúmọ̀ sí pọ̀lú adẹ́ta tánú ọ̀bá dá òun gẹ́gẹ́ bíi tání. so yóò bá sọ pé olúwa rẹ̀ olúwa rẹ̀ ó ti túmọ̀ sí pé òun òun òun tí ò sí ń bì. eléyìí ọjà ti máa olúwa ọ̀rọ̀ ọlọ́ọ̀ba ló ń jẹ bẹ́ẹ̀ torí àá ní nǹkan kẹta pé arrobobiya ọba nínú olúwa nípa ọba tá a bá rẹ nìkan tọ́lọ́lọ́ ló mẹ́nugá yìí ṣe ṣẹ́yìn amúkọ́lẹ́kọ́ amúkọ́lẹ́kọ́ sẹ́mẹ́wá náà á kò kọ́ta awon tó ń dá torí pé ò lè jẹ́ olúwa ò lè jẹ́ ọlọ́run láì lè dá nǹkan kan kí ni tí wàá dá am khuliqu min ghayri shay'in am humul khaliqun am khalaqa as-samawati wal ard bal la yuqinun tí a sán lásán lọ dá yín ni àbẹ́yìn gan lẹ́ ń dára yín àbẹ́yìn lẹ́ ń dẹ́dà sẹ́yìn lẹ́ dá sọ́mà àti le lẹ́ni ọ̀dájú pé ẹ̀ lámàdájú. torí de eléyìí ẹnìkan wá ní èmi ní ká máa sìn lẹ́yìn ọlọ́run táwọn ń tọ́ dá táàfin máa sìn ọ́ kí ni tí wọ́n dá nínú ilẹ̀ àbí nínú sámà kí ni tó dá ń tòsí àbí jìnnàjìnnà bá lọ wò sí ọ̀rẹ́ láì ẹni tó ti pé dídá lọ́lọ́run dá lọ́wọ́ wá gàtì ló ń sìn ló ń pè lóru àti lọ́sàn-án á lákàrẹ́ sọnù dídára ọlọ́run dá òun ọ̀dá nǹkan kan wọ́n wá ń sìn ọ̀hún àròkọ wà lọ́nà ó ti sọnù tipẹ́ ọwọ́ ń bọ̀ wọ́n sọ fún ọ o tún bínú ọ̀fà pàjánu wọ́n fẹ́ràn rẹ ni kọ́ ọmọ bá sòkò dànù torí tọ́ba tó rẹ́ni sọ fún ọ títí náà mo pariwo ń dọ́gbìn dàlùkìyà mọ̀ pé ìwọ ọlọ́run tó bá ti pé mo gbọ́ mi èmi náà ìbá ti sórí ibù èké tó mú mi máa gbébi tí wọ́n ti máa sọ ọdún ọlọ́run ọba ní dẹ́dà ẹnìkan lẹ́tọ̀ọ́ sí kásìn dẹ́dà adẹ́dà ọ̀wá pé méjì adẹ́dà ọ̀pẹ méjì láti dọ́tẹ̀ ti rìn káyé tó bá ṣe pé ìpè ẹ̀yọ̀ kan ẹ̀yọ̀ hóró ìpè kan bá ń bẹ tí ọ dájú pé ẹni tó ọba dúró tì ẹ má pa ẹ má pa wọn pọ̀ mọ́ra wọn tèmi o tèmi o ẹ tèmi lè léyìí o mhm. ọlọ́run ọ̀tọ̀ lèmi sọ pé náà wà lórí ilẹ̀ tiẹ̀ lọ́tọ̀ lábẹ́ sánmà tiẹ̀ lọ́tọ̀ torí pé bóun lọ́lọ́run kò sì dá nǹkan kan lábẹ́ ọlọ́run ọba tiwa ọlọ́run ọba tiwa. ti fi hàn pé áà kìí sọ ọlọ́run ọ̀lẹ́ burúkú ni wọn náà nílẹ̀ tiẹ̀ lọ́tọ̀ gbọ́dọ̀ àwọn àti ṣé ni àbí dókítà náà kó yí ọba o ẹ̀rí bẹ́ẹ̀ yìí nìsín èèyàn làwọn ríra là ń ralẹ̀ àbí ẹ̀kọ́ mi ok ńgbà tẹ ralẹ̀ tẹ ọ̀nà fẹ́lọ̀ tẹ́gì ẹ̀ ẹ sàmì sí ẹ sì kọ́ náà tó sí ẹ ti kó kọ́ yín sí ẹ ti kọ́ ilé yín sí ẹ ti kọ́ tẹlifóònù nàmbà sí torí kíni kẹ́nìkan ọmọ tàfẹ́lẹ́fẹ́lẹ́ nù ẹ̀ ẹ wá lọ sí ẹ̀ bá bẹ̀ bẹ́ẹ̀ sọ wọn rìn súnmọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ rìn súnmọ́ bẹ́ẹ̀ nílé kan hàn nílé kan hàn àbí eh, kọ́mẹ̀tì kó lórí búkẹ̀tì lọ kọ́lé sí orí sórí lẹ̀ kọ́mẹ̀tì kó lórí olórí búkẹ̀tì lọ kọ́lé ẹ̀ eh, nípele olórí rẹ̀ láíláí kọ́mẹ̀tì kó lórí búkẹ̀tì lọ kọ́lé sórí lẹ̀ ni ọ̀dà tó bá jẹ́ bẹ́ẹ̀ kọ́lé lórí búkẹ̀tì lọ kọ́lé sórí lẹ̀ rẹ̀ àbí ọ̀kọ́lé sórí lẹ̀ rẹ̀ wàá rí pé tepetepe ló ha tó bá ti jẹ́ dánrú ẹ̀ wò kò ní dáa fún kò ní dáa fún tó o ti mọ̀ bí ni àbí bẹ́ẹ̀ kọ́ ilẹ̀ tó ọ̀dà ilẹ̀ tó ti pé rírà lọ rà pọ́ọ̀mù yẹn ti rí nu báwo wá lẹ́nìkan náà ó ti dá nǹkan gbogbo ilé ayé yìí tó náà oti. dúró jì kókò fèsì kápáwà kan bẹ tó ti kọ́ lọ́ọ̀ míì wa wàláì yóò fà mí lórí táàpì yàtọ̀ bàbẹ́ yóò fi àmì míì sáwà lórí táàpì yàtọ̀ pé o ẹ sì má lọ sọmọ kọ́ máa ń lè sìn tọ́ba wípé lé onílé lòun ọmọ sùn kí náà yóò sè abọ́ máa lè ní ọ̀nì tí ì bá sọ máa lè tí ì bá sọ máa lè kí ló fẹ́ mú ọ tó fi máa lọ gbélé onílé tí ìwé bá sọ máa lè kí ló fẹ́ mú ọ tó fi máa lọ gbélé onílé so bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n bá mí náà bá sọ fáwọn ẹni tó ń da ẹni tẹ́tẹ́ máa gbórí ìpẹ́ ẹlòmíì síbí ìpẹ́ tèmi nì ẹ ti fẹ́ máa gbábẹ́ sẹ́mà ẹlòmíì ṣebí sẹ́mà tèmi nù àbí bẹ́ẹ̀ ni tó àmọ́ ọlọ́run ọba kan ṣoṣo náà lọ́dẹ̀dà ọlọ́run ọba tó dẹ̀dà kò pé méjì kí ló wá ṣe yín kí ló ṣe yín tẹ̀ ń sìn ọlọ́run ọba mi ọlọ́run ọba tó dẹ̀dà ò pé méjì kí ló ṣe yín tẹ̀ ń pọ̀ ọba mi ọlọ́run ọba tó dẹ̀dà ò pé méjì kí ló dé tẹ̀ ń wá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ ọlọ́run ọba mi kí ló dé tẹ̀ ń pẹ̀lú mi lọ́lọ́ sísìn wọn máa tún kíní ṣe bá ń tiyín torí di eléyìí báyìí nígbà tó ti yé wa wípé ọlọ́run ọba ẹyọ kan ṣoṣo ni kò pé méjì ọba tí ń dẹ́dọ̀ òpin méjì ẹyọ kan ṣoṣo ni kí lọ́wọ́ á dé débi jẹ́ pé nǹkan mìíràn ẹ̀ máa pè eléyìí ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ tó ń ṣe ṣírùkù sọ́lọ̀ nínú arúgbó bíyà wọ́n ṣe ṣírkù sọ́lọ̀ nínú rúbùbíyà ẹ̀rí tí wọ́n máa tí wọ́n máa fi tì sọ́dọ̀ ẹlòmíì kó ń lọ dá wọn olúwa wọn olúwa wọn báwo nọ́mbà ti dàrú mọ́ lójú torí pé ẹni tí a ń pè lólúwa yín ọlọ́ọ̀dọ́ náà ni ọ̀dà nǹkan kan dídá lọ́lọ́ọ̀dà sọ eléyìí túmọ̀ sí wípé àfi ká jẹ́ ẹni tó ṣe wípé yóò dúró ti Islam tí ò bá sí Islam kò sálì jẹ̀nà tí ò bá ti sí Islam kò sálì jẹ̀nà ẹ̀gbọ́n tó lọ sọ̀nù inna rabbakumullahu alladhi khalaqa as-samawati wal arda fi sittati ayyam dájúdájú olúwa ẹlẹ́dàá yìí òun náà lọ́ba tó dá àwọn sánmà méjèèje àtìlẹ̀ méjèèje láàrin ìjọ mẹ́fà péré la ilaha illallah ọ̀rọ̀ náà lọ́rùn láti dá láàrin ìṣẹ́jú àyà nítorí pọ́lọ́ ọba ẹlẹ́dàá wa tẹ́lẹ̀ náà àṣẹ rẹ̀ fún nǹkan tí ń bá ń fẹ́ kọ́ sẹ́ẹ́ ona náà ní kíkọ́ sẹ́ kó sì sẹ́ kọ́ kó sì ṣùgbọ́n ìwé ọlọ́run ọba ìfikọ́ jẹ́ pé àárín jẹ́mẹ́sà yìí nínú òun ti dá sánmà méjèèje àti ilẹ̀ méjèèje yìí pé iṣẹ́ rẹ̀ lọ́pọ̀ débi pọ́ gba jẹ́mẹ́sà ló ti wọ ọlọ́run torí pé òun láyé sáré àmà ẹ̀ fáyé wọ̀hún ẹnìkan kì í bi léèrè nípa ń ṣùgbọ́n gbogbo ẹni tí wọ́n bi léèrè làwọn. tí ọba ajé àwọn ọjọ́ yẹn pẹ́ science and technology ti lọ wá sí ibà yẹn lọ ẹ̀yin lè ṣe àfọyín ní ẹgbẹ̀rún mẹ́fà ọdún kẹ́ ẹ dá òkúta ẹyọ kan sáyẹ́nsì rọ òkúta ẹyọ kan yìí ni kẹ́ ẹ dá ẹgbẹ̀rún mẹ́fà ọdún wọn àti lálàá rẹ̀ táyé dọ̀nà ọlọ́run ọba ẹlẹ́dàá ọdá sọ́mọ méjèèjì àti ilẹ̀ méjèèjì àti gbogbo ohun ń bẹ nú ẹ̀ láwọn òkúta láwọn agi láwọn ọdún gbogbo ẹ̀ ọlọ́ọ̀dá wọn láàrin jọ mẹ́fà àdéhùn wa tó sàlàyé èwo lọ́lọ́ọ̀dájọ́ kìíní èwo lọ́dájọ́ kejì èwo lọ́dájọ́ kẹta èwo lọ́dájọ́ kẹrin èwo lọ́dájọ́ kàánù èwo lọ́dájọ́ kẹfà kò sí rí ọlọ́ọ̀ ọlọ́ọ̀ lẹ́yìn ọ̀wọ́ atúláàsì pé ọ̀rẹ́ ọlọ́ọ̀ tẹ̀ mo rò wa ọlọ́ọ̀ mi ti ọlọ́run ní rẹ̀ àwọn ọmọ èèyàn rẹ̀ ok ńgbà tó wá rẹ̀ ńkọ́ ọlọ́sinmi ó sinmi lọ́jọ́ kejì ok ẹ̀yin wá ń ba sinmi ní ọrẹ ọlọ́run ẹ̀yin bọ́ lọ́n sinmi òrùkọ yé ọlọ́run dákun ọ̀pọ̀ wá dàtà ìdá ló nínú àyà wa ma massana min lughub kọ̀rẹ́ wa torí pé ọlọ́ọ̀ kì í rí ọlọ́ọ̀ ọba tí kì í tó gbé ambọ̀tì lọ sí pé yóò sùn nítorí pé wa ó tú wa nínú tí máa sọ mìíràn ni ọlọ́wọ́ bẹ́ẹ̀ sì ṣe èèyàn ambọ̀tì lọ sí pé yóò rẹ̀ ọlọ́run dá sọ́mọ méjèèjì àti méjèèjì láàrin ìjọ mẹ́fà ìjọ نعم يوم الأحد أجوا على هذه نجا على فوق يوم الاثنين نجا كيجي تنك ماندي يوم الثلاثاء نجا كذا جو ثلاثة يوم الأربعاء نجا كني الأربعاء يوم الخميس نجا كام الخميس يوم الجمعة أناني أجا كذا ìjọ wa lọ́jọ́ keje ẹnì kan tó ṣe sí nọ́mbà mu ìlà ìlọ́wọ́ wọ́n lọ rí àwọn ń ta wọn àwọn abẹ́ sinmi ìjọ táwọn wá sinmi sinijọ Sunday àwọn Yahudi àwọn Musa ti dé gbogbo wọn náà Musa dàrú bí ẹsẹ télọ àdúpẹ́ fọlọ́ júmọ̀ àní gbogbo wọn wá wọn ò rí mú àwọn nìkan lọ́lọ́run fún àdúpẹ́ fọlọ́ sọ ìjọ wọn náà ti ra rẹ. tó fọwọ́ rẹ̀ islam jọ tún jọ tó bá di rọmọdán lọ lọ mọ́sálásí rọmọdán bá ti tán báyìí ọkẹ́ nípa mọ́ni ọ̀daràn ọ̀daràn tí òsín náà tó fẹ́ gbá wọn pọ̀ bàjẹ́ ẹnìkan béèrè ó ní kan ẹjọ́ tí yìnyín bá ṣe tó sì ń gba rọmọdán <laughs> torí kò yí o ó rò pé Islam just do what you can do just leave the rest kéèké ni ò ń dàbí ibi ọbí nígbà kéèké ìtọ́ ọba lè jókòó àyókù tì kò síbẹ̀ Islam kò lóyún láàyè tẹ̀jẹ̀ dẹ̀ ó díndín ní kò sí kọ̀bẹ̀ sí torí di eléyìí ẹni tí ń sọ Islam ti ń tara rẹ̀ jẹ ọjọ́ tètè padà sí di òdodo. ثم استوى على العرش lẹ́yìn tọ́lọ́wọ́n bá wá dá gbogbo ẹ̀dá tán lọ́wọ́ ṣe dọ́gba lókè àgọ́lá rẹ̀ torí rẹ̀ ni ó ṣe jẹ́ pé tọ́mà bíẹ́ léèrè kí lọ́wọ́n bá kọ́kọ́ dá gan-an nínú gbogbo ńtọ́ dá pátákáàfà wàá sọ pé àgọ́lá rẹ̀ àgọ́lá rẹ̀ lọ́kọ́kọ́ dá ó sì ṣe dọ́gba lékè àgọ́lá rẹ̀ ìṣèkọ́ àmọ̀ sọ Yorùbá rọ́ọ̀kà tí ò wúlò kó jókòó ọlọ́run sọ pé ń jókòó èsì pé ọmọ sọ yorùbá arọ tí ò ní láárí o ó gún wa o ọlọ́run sọ pé ń gún wa o wọn rò pé yé pé yorùbá ni wọ́n sọ yorùbá arọ wo lọ sọ tauhid ọ̀rọ̀ tó kíá lẹ́ẹ̀mọ̀ sọ́n parí tó mọ̀ sáwá lẹ́yìn náà lọ́wọ́ àti dọ́gba tó mọ̀ sáwá nù alẹ́ làárọ̀ lókè wọ́n sọ pé lórí lókè àgọ́lá rẹ̀ gbogbo wẹ́ẹ̀ nínú tauhid wa máa sọ̀ọ́ nǹkan pé nítorí ìdùnnú lọ́dọ̀ ahlus sunnah wal jamaa kìí ṣe pé kàn máa lo èdè yorùbá kan máa sọ̀sọ́ kú sọ asọ́sẹ́ ní jàrà tí wọ́n fi máa kọ́ bá hẹ́n kọ́ bá hẹ́n hẹ́n hẹ́n ìwọ ni gbogbo eléyìí. so eléyìí túmọ̀ sí bó ṣe jẹ́ mbẹ́ wọn ẹni pé àwọn ọ̀rọ̀ tó kílíà kódà lédè lárúbáwá tó máa ń sọ̀rọ̀ tó hì wá rí pé lárúbáwá ti bọ́ sí tó kílíà jù torí ká má bàa lọ sẹ́lọ̀ so ká torí ẹsẹ bá ti sọ̀rọ̀ tawhid ẹ sọ yorùbá tó clear gidigidi fún mọtẹwà àlùlọ tó máa bí ọdún kí ni Ọlọ́run akọdá ó rí pé kí ni àgọ ọlá rẹ ókè àdìsí kan sì sọ yìí pé awwalu ma khalaqa Allahul qalam àkọ́kọ́ ntọ́lọ́ wọn bá kọ́ dání gègé thumma qala lahu uktub lẹ́yìn náà lọ́wọ́ aṣọ fún gègé tó máa kọ́ qala rabbi madha aktub wọ́n kádàrà gbogbo nǹkan díjọ́ gbẹ̀ndà fìyà ẹnìkan ni tó kálàmì lọ́sàbòsí sóhun <laughs> torí kọ̀kọ́ kọ́pọ̀ kọ̀kọ́ wípé kọ́pọ̀ kọ́pọ̀ kọ́pẹ́ sóhun ibi tó ń ti dára nu kálàmì mọ́ gbé ọ lọ́wẹ̀ máa tún tèmi kọ́ irọ́ lásán yorùbá tí wọn máa tara wọn jẹ pé ohun ọmọ ibi tó lórí gbé yan rí o òun náà bá lọ yẹ tó irọ́ lásán orí ló wọ́n yàn ṣé orí tó wà lọ́rùn rẹ̀ iná <laughs> àbórí mi ẹ̀sọ̀ tí mo rí ẹ̀pọ̀ ti fẹ́ dó sàkà lọ́dọ̀ yorùbá pé tọ́ọ̀bà lówó béèrè lọ́wọ́ orí tọ́ọ̀bà lọ́lá béèrè lọ́wọ́ orí wọ́n rò pé yé wọ́n gbọ́ kádàrá yé tí wọ́n yorùbá lẹ́wọ̀ orí wọn mà wọ́n ẹgbẹ́ tí kìnnìkan bá wà sẹ́yìn ọ̀bá máa bọ̀ orí làwọn ọ̀bá máa bọ̀ ẹ gbọ́dọ̀ yorùbá nù gba àwọn àsakásà ó kán dọ yorùbá bàjẹ́ yorùbá tí ò gbọ́ lọ́ngbọ́n àmọ́ yorùbá mùsùlùmí àá ẹ rí i pé dèjẹ ó ti dé de islam de islam islam tọ torí ẹ lẹ́yìn náà lọ́lọ́run ọba hàn ẹ ṣé àkọ́kọ́ ntọ́lọ̀ ń dá yẹn ìtumọ̀ rẹ̀ ni pé àkọ́kọ́ ntọ́lọ̀ ń dá lẹ́yìn onígègé ni rò pé yẹ wa àgọ́ ọlá ọlọ́run ọlọ́run dá wa dá lẹ́yìn tó ti dá àgọ́ ọlá rẹ̀ ó ní kí ni gègé bó wà ní gègé náà rí níta yẹn ní ọ̀dọ̀ àwọn ahlu ń tún ọ̀bá ti là ah, ara ni o kọ́dà tí a bá wọ pankẹ́rẹ́ tí wọ́n fi gbẹ́ pankẹ́rẹ́ yẹn yóò tó kìlómítà mélòó dàda àti wọn á lò fún dàda àbàmì ni mm, mm, mm. àwọn sọkúsọ ní máa sọ gbogbo orí eléyìí lọ́dọ̀ alùsùnà ntọ́lọ́wọ̀n bá sàlàyé tánàbí ọ̀sàlàyé gbọ́dọ̀ àti fẹ́ẹ́ mọ̀ gbọ́dọ̀ àti fẹ́ẹ́ mọ̀ táwọn máa pé igi ìrókò wọn fi fi pọ̀pá ànábì Musa igi ìrókò wa o àbí igi àgbà o <laughs> so gbogbo ètò ti pọ́lọ̀ ọ̀bẹ wa làwọn máa wá ká àwọn ọmọ dáńdá àwọn àgbà pé òkúrọ̀ gbogbo yìí wọ́n ti so ìtumọ̀ rẹ̀ mu. tọ́ sọ́mọ́sáwá àlẹ́ olúwa ẹlẹ́dàá wa ọwọ́ àti dọ́gba lókè àgọ́ rẹ̀ tẹ́lẹ̀ tó bá béèrè pé bọ́lá ọlọ́run ọba wà ọ̀ ń bẹ lókè gbogbo ẹ̀dá tó dá nítorí pé àgọ́ ọlọ́run ọba tá à ń yìí báyìí gbogbo sánmà méjèèjì àgọ́ ọlọ́run ọba wa àdìsí sọ yìí pé òkun ńlá ń gbogbo sánmà á ah, ọlọ́run bá a ṣe lérò lọ ọlọ́run ọba ni ọlọ́lá ńlá tó bá tó ń bẹ tó ju bẹ́ẹ̀ ọba ni ọlọ́lá náà ẹ̀rọ gbogbo bẹ́ẹ̀ nìkan ọlọ́lá ń jẹ arọ́ wò ọlá mọ́ yàgbẹ́ àbẹ́yìn náà fura ni alọ́lá ń tún yàgbẹ́ òórùn kọ́ ọlá ọmọ àárẹ̀ kọ́ ọlá náà ọmọ àbùkù kọ́ ọlọ́wọ́ bá tayọ gbogbo bẹ́ẹ̀ lókè gbogbo sọ́nà méjèèjì òkun ńlá tó wà okunla lórí òkun ńlá yìí làgọ́ ọlọ́wọ́ bá wà ọlọ́wọ́ bá wà ń bẹ lókè àgọ́ ọ̀la rẹ̀ bó ti sọ wá ń bẹ lókè gbogbo ẹ̀dá tó dá yìí kò sí ntọ́pọ̀ náà pọ̀ pẹ̀lú fẹ́ yẹ yín ọ̀rùn kẹ́ ti gbọ́ yorùbá ọ̀hún ọ̀hún ìtún sọ tọ̀hí lọ́yẹ̀ kẹ́ ẹ kọ́ dáadáa ẹ gbọ́dọ̀ tún sọ pé tágàbá yẹ ọlọ́run yẹ ọ gbọ́dọ̀ sọ. dábàá pé tágàbá yẹ ọ̀parí bá kọ́ máa yọ ńlá ka yìí àmọ́ wọ ọ̀tá máa yí àga wọ́n kọ́ wọ́n yí àga máa ń jì wọ́n yí àga máa ń jì ó dilẹ̀ wọ́n pa wọ́n àmọ́ náà ọbẹ̀ ẹlẹ́dàá wa kalla thumma alfa kalla torí pé huwa al-ghani ọba tó rọrọ ni la yahtaju ila shay wa kullu shay'in ilayhi muftaqirun kò bùkátà kankan tó kú kálí tó bùkátà rẹ̀ torí ọlọ́wọ́ tó bùkátà gan gan torí ẹ ọlọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa ẹ ń bẹ lókè gbogbo ẹ̀dá tó dá da'iman an khalqih nǹkan kan ò sí pápọ̀ pẹ̀lú àwọn ẹ̀dá rẹ̀ tó dá ìtumọ̀ pọ́lọ́ wọn bá kì í ṣe pé nǹkan kan pápọ̀ pẹ̀lú àgọ́ ọ̀làmì. ìyẹn ni kọ́rọ̀ ọlọ́run wọ́n ní gbogbo bó bá ti ronú nípa ọlọ́run ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. bó ti wá wà lókè gbogbo ẹ̀dá tó dá wọn wa nahnu aqrabu ilayhi min hablil warid إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كان إن mẹ́ta ò ní máa sọ̀rọ̀ jẹ́jẹ́ àfi kọ́ lọ́wọ́ kó sì kẹrin wọn wọn ò sì ní jẹ́ márùn-ún àfi kọ́ lọ́wọ́ kó sì kẹfà wọn wọn ò ní pọ̀ jù bẹ́ẹ̀ lọ́wọ́ wọn ò ní kéré síbi àfi kọ́ lọ́wọ́ wà pẹ̀lú wọn níbikíbi tí wọ́n bá wà. sọ̀tùmọ́ ẹ̀bí mu àkídà kèfèrí ẹnì kan sọ kọ́ ń bẹ pẹ̀lú wa níbi pẹ̀lú pàápàá rẹ̀ ọlọ́run ọba ò sí pẹ̀lú wa níbi pẹ̀lú pàápàá rẹ̀ torí pé bí ò lè gba pàápàá lọ. abẹ́ ìgbọ́n tọ́lọ̀ sọ ni wasi'a kursiyyuhu as-samawati wal-ard àga ìtìsẹ̀ ìtìsẹ̀ àga ọlá rẹ̀ ṣé tìsẹ̀ ló máa ń tóbi jù ní àbága àga ó tóbi jù tìsẹ̀ lọ ìtìsẹ̀ àga ọlá rẹ̀ ó tóbi jù sámà méjèèjì àti ilẹ̀ méjèèjì lọ bó wàá làgọ ọlá tó ẹ̀ẹ́ gbogbo lẹ gbogbo sẹmàgàn ju rondo rondo lọ nígbà tí ọlá gbogbo sẹmà méjèèjì àti ilẹ̀ méjèèjì lọ gbòòwò àlàgọ́ ọlá rẹ sẹmà wo ni ọwọ agbọlọ ilẹ̀ wo ni ọgbọlọ Allahu akbar kò lè mọ ọlọ́run sí sí lọ ọgbọ lé mú kò bùkátà ìfikiri kọ lẹ́sẹ̀ kó tó ra wa mú torí de eléyìí àkídà kèfèrí ni kò sọ pé Ọlọ́run bẹ pẹ̀lú wa níbikíbi pẹ̀lú pàápàá rẹ̀ ṣùgbọ́n àkídà ahlu sunnati wal jamaa oníkọ́lọ̀ ń bẹ pẹ̀lú wa níbikíbi tá a bá wà pẹ̀lú ìmọ̀ rẹ̀ tó fi rọ kiri ká gbogbo nǹkan. ọlọ́wọ́n bá wa ó ti dọ́gba lókè àgọ́ rẹ̀ yudabbiru al-amr òun ló ń ṣe àkóso gbogbo nǹkan láti òkè gbogbo ntí ẹ̀dá tí ń bẹ lókè pátá ọlọ́ọ̀ni ń ṣàkóso ọ̀rọ̀ wọn gbogbo ẹ̀dá tí ń bẹ nílẹ̀ ọlọ́ọ̀ni ń ṣàkóso ọ̀rọ̀ wọn òní ń pa ẹni tí kú tọ́sí òní ò tí ì pa ẹni tí ò tí ì kú òun ló ń sọ àrídìkí kalẹ̀ òun ló sì ń dìímú tí òfin dọ́dọ̀ ẹlòmíì òun ló yí ọjọ́ ayé tí ó jẹ́ kọ́ da lónìí tí ò ní da lọ́la olómùkáwọn kan ga tó mùkáwọn kan kúrú olómùká àwọn kan rí ṣe táwọn kan tálákà olóògbé àwọn kan gá lọ́rẹ̀ àwọn kan lẹ̀ ọlọ́run kò sì ṣàṣìṣe rí kò sì ní ṣàṣìṣe láéláé sẹ́wọ̀n pa wà ní ìsìn hèèhè ọmọ èèyàn innahu kana zaluman jahula àbòsí ń ara wa ni. nísìnyí àìmọye àṣìṣe tó bá jẹ́ títà ó lè jẹ́ pé máàkì ìwé sí ẹnìkan bọ́ ọlọ́kàn jẹ́ lọmọlọmọ kan bá forí kásẹ̀ ọmọ tó yẹ kó gba a ọmọ bá bọ́ sí c òun sì tún máa dúnú pé òun sápàtì la ilaha illallah ẹlòmíì látàrí wípé àsìkò tó ń máàkì ìwé rẹ̀ sí ní gbẹ́ngbọ̀n ó sì lọ tọ́lẹ̀tì ẹni tó wà ń bẹ̀ ò tí jáde tọ́lẹ̀tì alákùnrin ló lẹ́ ń lò ọkàn máàkì ẹ̀ máàkì máàkì tí ò ṣe ni pítọ́ kọ́ba ayé dàrí kọ́ba ayé kò tó ẹ̀fí mi lọ́rùn balẹ̀ ọmọ tí ọ̀lẹ́tọ̀ ti sí tẹ̀ fún ní é ọmọ èèyàn àwọn àtìsí àtàbòsí pọ̀ nù sẹ̀sì wọn tẹ wá rò pé bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọlọ́run torí ká lómìn ilé ayé wa tá a wà tí wọ́n bá ti rí fọ́rọ̀ àwọn kù díẹ̀ káàtó wàhálà ìgbà tí máa ronú nù tó àwọn kúkú máa ń táwọn ṣe fọ́lọ́ tí a lè ṣe fọ́lọ́ a ni pé táwọn fi lówó àwọn òkúkú máa ń dáwọn ṣe òun àti lágbájá làwọn jọ ń dúpọ̀ yìí wọ́n sì wá gbé ọlọ́run kí ni mo ti ọ́ dáadáa yóò rò pé lọ́lọ́ kọ̀mọ̀pákọ̀ ti síwájú èyí tó wà tó ọlọ́run ti kọ́ èyí wà tó ò ní rí ọlọ́run ti kọ́ eléyìí tó ò ní wá tó ọlọ́run ti kọ́ eléyìí tó ò wá ò sì ní rí ọlọ́run torí di eléyìí báyìí ọlọ́run ọba ọlọ́ni àkóso olóma mú àìdáko olóma rí àìdálóyàn olóma ń dáni lóhùn olóma ń ṣe ń dáǹfẹ́ fún ni olóṣù máa ń kọ̀ láti ṣe kò sẹ́nìkan tó lè délé ìṣe àfọlọ́ ọlọ́run á bá àkóso ìsọkúsọ ni ìwíkúwìsì tàá lọ́lọ́ àkóso tẹ́lẹ̀ náà tẹ́wá ní kọ́ wá gbà táwọn gbà máa lọ ta lọ gbà mọ lọ sẹ́yìn náà máa ṣèdè àwọn tí èsè mùsùlùmí ẹnìkan sọ̀rọ̀ nípa aláàárẹ̀ rẹ̀ ó ní ẹ àti ń tọ́jú wọn àti ń tọ́jú wọn kó tó di pọlọ ń gbà kóso ẹ la hawla wala kó kó tó di pọlọ ń gbà kóso ta lọ gbà mọ lọ tẹ́lẹ̀ tó fi wá di pọlọ ń gbà kóso padà tó àwọn èdè yẹn má máa pè èdè àwọn káfìrì sẹmọ àbẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ ní ìsẹ̀ńtọ́ dàgbà dùnú àtàbá ní bàbá arúgbó ẹ̀ dìde sínú dùn bàbá arúgbó ta ni o lè fi bàbá àgbàlagbà èmi ni arúgbó ọlọ́lẹ̀ wa sọ arúgbó ah! láìláì tọ́lẹ́dẹ̀ yorùbá mi náà gan ìtumọ̀ rẹ̀ gan àmọ́ kò tẹ̀pà kò rí kò rí ọ̀pára ni. gbogbo àwọn èdè kan tí ò ní láárí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ sọ́sọ́ lọ. ẹ wá ti wọnú ara wọn ẹsẹ̀ yín ti wọnú ara wọn tẹ́ máa ń sọ̀rọ̀ àwọn ni ní pe pé mùsùlùmí lélẹ̀ lele lélẹ̀ gbogbo èdè kan náà wọ́n ń pè. àwọn olùdílà ẹ lóore gbogbo mọ́ á lóore ọ̀fẹ́ gbà oore ni tí wọ́n máa gbogbo oore tí wọ́n máa yóò máa sọ èdè kan tí ò ní láàrí èdè mùsùlùmí náà máa sọ jáde lẹ́nu orí ọ̀fẹ́ tá ń sọ kí ni wọ́n sọ táǹfààní rẹ̀ bá wọn táǹfààní rẹ̀ bá wọn ẹni tó bá ti gbọ́ lẹ́nu rẹ̀ sọ pé mùsùlùmí ní sọ̀rọ̀ yìí kọ́dà tí wọ́n sùn ẹni wọ́n sọ pé nípa lójú ọ̀tá ju ní pé káfìrí wa sẹ́kù mo ní káfìrí gbàdẹ́gbẹ̀ tó bá ti ń pè dé káfìrí lẹ́nu torí di eléyìí yóò dọ́kítẹ́rọ̀ òun ní ń darí gbogbo nǹkan ma min shafi'in illa min ba'di idhnihi kò sí ẹni náà tuntun láti sì pẹ̀fẹ́ nìkẹ́ni lọ́dọ̀ náà láì jẹ́ kọ́lọ̀ ń yọ̀ǹda tó fi dórí anabi muhammed sallallahu alayhi wa sallam anabi ò lè dá sí pẹ̀fẹ́ nìkẹ́ni láì jẹ́ kọ́lọ̀ ọba yọ̀ǹda man alladhi yashfa'u 'indahu illa tá a lẹni náà tó lè sì pẹ̀fẹ́ nìkan lọ́dọ̀ náà láì jẹ́ kọ́lọ̀ ń yọ̀ǹda wa kam min malakin fis samawati la tughni shafa'atuhum shay'an إلا من بعد من بعد أن يأذن الله لمن يشاء ويرضى mélòó mélòó làwọn mọ̀lẹ́kà ti ń bẹ ẹnu sọ́mà tó ṣe pé tó bá ṣìpẹ̀ fẹ́nìkan ìṣìpẹ̀ wọn ò lè ṣàǹfààní kan fẹ́nìkẹ́ni àyàfi lẹ́yìn ìgbà tí ọlọ́run bá bá yọ̀ǹda fẹ́ni tó fẹ́ nu wọn pé kó ṣìpẹ̀ lẹ́yìn tó lọ́run bá sì tó bá tó yọ́nú fẹ́ni tó fẹ́ ṣìpẹ̀ fún yóò tó wúlò. torí ẹ ọlọ́run sọ pé ẹ má dààmú torí ẹ ti gbọ́wọ́ nígbà tó ti gbọ́wọ́ yẹn ti ń di orí ń jọ gbẹ̀ndàlùkìyàmù

torí ẹ ẹnìkan ò lè ti pẹ̀fẹ́ nìkan ẹ sì máa pé ìpẹ́ ní gbogbo wọn wá sáfi ti kèfèrí wàláhi tọ́lá àwọn yahudi ìpẹ́ ni wọ́n wá sáfi ti kèfèrí àwọn nasara ìpẹ́ ni wọ́n wá sáfi ti kèfèrí náà fi ń sàn nàbì Ìsá alayhi salam pé ẹsẹ̀ ìmọ̀ fún olólùgbàlà ìdílé lẹ́yìn ẹbí pẹ̀ náà ni ìpẹ́ ni wọ́n wá bẹ́ẹ̀ náà ni àwọn onítọ̀ríkọ̀ lóríṣiríṣiríṣiríṣi ìpẹ́ ni wọ́n wá ẹlòmíràn kó Amadu Tijani nìpẹ́ wà lọ́dọ̀ rẹ̀ ẹlòmíràn kó Abdulkadir Jelani nìpẹ́ wà lọ́dọ̀ rẹ̀ ẹlòmíràn pé wọ́n ti pè Ahmadu Rifai nìpẹ́ wà lọ́dọ̀ rẹ̀ ẹlòmíràn pé Muhammadu Badawi nìpẹ́ wà lọ́dọ̀ rẹ̀ ẹlòmíràn kọ́dọ̀ ṣáàtì lílọ́wà nìkálukú ti mú àwọn sòhádà wọ́n sì pẹ̀ àwọn sọ̀lẹ́hùn wọ́n sì pẹ̀ bẹ́ẹ̀ ni àwọn màláíkà wọ́n sì pẹ̀ ṣùgbọ́n kò sí pé káfíìrì kan sì pẹ̀ kò sí pé ń bídíà kan sì pẹ̀ ta ló ń bídíà fẹ́ sì pẹ̀ fún tí ọ̀wà wúlò kò lè wúlò láìláì wọ́n sì lè sì pẹ̀ fún káfíìrì wọ́n sì lè sì pẹ̀ fún bídíà torí wala yarda li ibadihi al-kufr ọlọ́wọ́n bò lè yọ ọ́nù sí pé kẹ́nìkan nínú àwọn ẹrú òun kò ṣe kèfèrí sọ torí di ẹlẹ́yìí ọ̀nà òsì sẹ́nìkan láti sórí rẹ̀ àfikọ́ gba islam tọ́ba ti tẹ̀lé ta nàgbà muhammed sallallahu alayhi wa sallam oríire jẹ́ tiẹ̀ ọ̀nà kò sínú pẹ̀lú rẹ̀ oríire. dhalikumullahu rabbukum fa'budu ẹ̀rí gbogbo ń dán sọ́bọ̀ nísìn inna rabbakumullahu alladhi khalaqa as-samawati wọn títí débi ma min shafi'in illa ẹ̀dínlẹ̀. wọ́n ń sọ̀rọ̀ tawhid rububiyyah gbogbo sí ọlọ́run lélẹ̀. ọlọ́wọ́ ni dhalikum Allahu rabbukum fa'buduhu eléyìí ni olúwa ẹlẹ́dàá yìí ó nìkan ní kẹ́ẹ̀ máa sìn. torí ẹ̀ lọ́dọ̀ ahlus sunnah wal jama'ah wọ́n ní tawhid rububiyyah iná lọ́lọ́run ọba máa ń bá wa sọ nípa rẹ̀ tí ó wàá tara rẹ̀ mú wa lọ síbi tawhid al-uluhiyyah tẹ́bá ti gbà pọ́lọ́ gbogbo sẹ́yìn ẹ̀ mà fóònù náà lọ́yẹ̀ kẹ́ẹ̀ máa sìn bí àti tijẹ́ pọ́lọ̀ nìkan ló ń ṣe gbogbo sẹ́yìn ó nìkan lọ́yẹ kẹ́ máa sìnkọ́ yẹ kẹ́ sí nǹkan mí lẹ́yìn rẹ̀ torí di ẹlẹ́yìí ọ̀dọ̀ wọ̀ wá fáàbùdù ibn Abbas ó ní gbogbo bí tẹ́ bá ti rí náà alukur'an ìtumọ̀ rẹ̀ ní kíni wàhídù ẹsẹ̀ lọ́kàn náà jọ torí pé gbogbo ẹni tí ò bá ti sọ ọlọ́run lọ́kàn nínú ìjọsìn kò sí náà ẹnití náà tó lẹgbọ gbọ́ yìí o ọba tó dá wa tó dá sọ́mà tó dá gbogbo ẹ̀ ní ká máa sùn. afẹ́rẹ́ tẹ̀rẹ̀ kẹrù tẹ̀rántí ni tí nǹkan mi ò sì ti ń dẹ́dà ni tí nǹkan mi kóso ni tí kan ò lè dá sí nìkan ọlọ àfi ń bá kò sì ní fún káfíìrì kò ní kò ẹjẹ kátàrà àyà yìí káwọn náà kárí kátàrí láti jẹ́ ní tó ṣe wípé yọ gbọ́ náà wọ́n bá gbọ́ sẹ́rí tọ̀hídù rububiyya gbogbo èèyàn lónìí kótó fi dórí àwọn kèfèrí torí ọlọ́run ní wala in sa'altahum man khalaqahum la yaqulunna Allah tọ́ba bí wọ́n léèrè tó ta lọ́ọ́ da yín àwọn kèfèrí Mákà gan mi ọlọ́run ni mo búra kí wọ́n dà nǹkan lọ́ọ̀ni gbogbo kèfèrí náà láyé ní sẹ́bí léèrè ta lọ́ọ́ da yọ sọ́kọ́ lọ káà ló dé tẹ̀sí nǹkan mi. kí ló pe mi kí ló n tẹ̀ ń mi kí ló dé tẹ̀ ń sáàdì nǹkan mi tẹ̀ fọlọ́run bá lẹ̀ tẹ́ pè tẹ́ẹ̀sì tẹ̀ torí ká máa sọ lónìí kan wọn náà tẹ̀ tíráì wò kó wo bí ó ṣe rí fún ọjọ́ òkèèyàn látàrí kọ́lọ̀ nìkan ló ń sìn sọmọ kó àwọn tìǹà àwọn náà tíráì báwo ló máa rí fáwọn àmọ́ experience lẹ́yìn náà experimental experimental work lẹ́fìrà yín sí tó bá dijọ́ gbẹ̀ndà òkè àmọ́ ó máa yé ó máa yé wọn náà dá o dá islam wò lónìí má sì gbà láti kú láì jẹ́ mùsùlùmí kọ́ wa rí bí ó ṣe já sí fún ọ má fi islam ṣeré rárá má fi ilẹ̀ ńjọ kankan má sì fi sàwádà má sì fẹ́fẹ́ wò bí ó ṣe dá fún ọ ọlọ́run kò jẹ́ kó dá fẹ́mi àtẹ̀yìn ọlọ́run bá kọ́ ràn wá lọ́wọ́ lórí àtijọ́ ẹni tí wọ́n máa sìn ọlọ́run ọba kọ́lọ́run ọba lé wa dènà sí gbogbo ní tó bá takùtọ̀ lọ ọlọ́run ọba ó ṣe àti gba ìsìláàmù ní rọrùn fáwọn ẹni tí ò ti gba ìsìláàmù táwọn náà dáàmà pé ìsìláàmù lọ́nà kó sì sí rọrùn fún wọn láti gbà gẹ́gẹ́ bá ń sẹ́ rí lójoojúmọ́ ní ìsìn fáwọn ẹrú ọlọ́run lọ́lọ́kan ọ̀jọ̀kan wọ́n ń gba ìsìláàmù àwọn ẹrú ọlọ́run lọ́lọ́kan ọ̀jọ̀kan wọ́n ń gba ìsìláàmù sọ àwọn tó kú náà káwọn náà má jáfara kọ́nà ọ̀bọ ti rọrùn fáwọn náà láti gba islam àwọn tá a ti wá wà ní islam ọlọ́nkọ́ má pa wá dàtà ìdá ọlọ́nkọ́ má pa wá dàtà ìdá ọlọ́n má pa àwọn ọmọ wa dàtà ìdá ọlọ́n má pa àwọn wa dàtà ìdá àwọn òbí wa ọlọ́n má pa àwọn dàtà ìdá ọlọ́n ọba kó islam nínú ìlú wa yìí gbogbo ìlú pátákáfà ọlọ́n ọba kó islam ní ìrọ̀rùn tó ṣe é pé àwọn èèyàn máa wọnú rẹ̀ afuwajan afuwaja ọlọ́run ọba kò sí bẹ́ẹ̀ fún wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.